náà ni gbogbo ẹ̀ ife lu ọ̀pá lónìí tẹ̀lé lọ́dún. kí n gbogbo òdúró tiẹ̀ ń bì ní ìsìn kí n gbogbo òdúró rẹ̀ iṣẹ́ tí mo rán ọ mo ti parí yẹn máa lọ ṣe ilé ìtọ́ gbà mo ránṣẹ́ mi ṣe sọyẹ kó dúró bí kò máa wò. ẹ mọ bínú balẹ̀ mi. bọ́ọ̀ ti máa ń sẹnu. ẹ mọ bínú ẹ mọ bínú. wọ́n bínú sí ọ o. ẹ mọ bínú. wọn fẹ́ gbọ́n kankan tí n bá ma rẹ. ìṣe ìṣe ẹ mọ bínú. jẹ́ ń ṣe tọkọ má parí ti mo rán. ọkọ ta mo kó pé o. ọ̀tá jẹ́ òkú ni o gbọ́dọ̀ fọ́hùn. òpè ń fọ́hùn ọ̀tá ọ̀pọ̀dà jìyà. ẹ ah, ó wà lára rẹ kí lọ mọ. Ah, èmi tayo fún mi dáre. ẹ tí ì lọ. lọ́bù. ṣé ẹ̀mọ̀kóni ni àdìgún kòkó ọdún owó ta máa ń ṣe lọ́dọọdún ó ní ni. Ah, sọ ti apọ́dún kan nu. Ah. Ah, lóòótọ́ ni. òkà rẹ̀ ń bẹ lórí mi. <laughs> ẹ wo èmi ń lọ. baálé mi bọ́dà tó bá lọ ń bẹ̀ ọ́n bá lọ. kẹ́yìn aráàlú o mo kí ẹ̀yin ẹrú mi o mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi. mo kí gbogbo yín o ọkàn mi ò fẹ́ balẹ̀ mọ́ ni ṣùgbọ́n ọdún tí mò ń ṣe ọdọọdún ni mò ń ṣe èmi àdìgún oníkòkò bí a bá ti ṣiṣẹ́ oko tí dédé rẹ̀ bá ti rọ̀ṣọ mi náírà máa ń ṣe ọdún yìí lọ́dọọdún dédé ire mi dédé rẹ̀ rẹ̀ Elédùmarè ti fi àṣẹ sí tó yọ ṣọbọlọ ṣọbọlọ ẹni ọlọ́run bá dẹ̀ ṣe lóore kíkì bá dúpẹ́ ah. bí ọlọ́ṣà kónilẹ́rù lọ ni irú ènìyàn bá iṣẹ́ òwò wọn máa ń dorí kọlẹ̀ hmm. hmm. ṣùgbọ́n nígbà yẹn mo ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dọọdún gbogbo nǹkan mi ṣò ń lò òkè hmm. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ìyàwó tó dà ní ọlọ́run fún ló fún ló fi jíǹkì mi gbogbo bá tún ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìrèbìrè tún ti fẹ́ wọlé owó tí ń débọ̀ ah. tọ́lá ò mọ̀ pé a lè rí ire kan kó tún bẹ̀rẹ̀ sí ẹ̀ tún wọlé dé <laughs> ṣùgbọ́n wọ́n ní nǹkan ẹni kì í di méjì. nkínú obìnrin nkínú obìnrin. ọlọ́run ò dẹ̀ fún mi láwọn ìyàwó torí wọn burú. kábà sọ pé wọ́n máa bínú sí oore tó tún ń bọ̀. àwọn ìyàwó mi mọ̀ pé ìran wọn kò lówó èmi ni ọlọ́run jogún owó fún mi fi tọ́jú wọn. ẹ lọ́lọ́run fi ń gbé ìdílé wọn ga. bẹ́ẹ̀ni ìyẹn ni ò ní jẹ́ káwọn náà bínú jù. nígbà ọ̀rọ̀ tá à ń bá lọ ọ̀rẹ́ mi yìí ọmọ rẹ̀ rèé hmm. ó mú ìnáwó fún ire tó fẹ́ wọlé yẹn mm. lẹ́rìí ọ̀rẹ́ mi ń tọ́ mi kí ni ó fọmọ tirẹ̀ ni ah. torí mi re ó mú ọmọ náà wà fún mm, kábíyèsí ni yọrọ ọ̀rẹ́ mi kò ṣàkíyèsí pé ah. n kò ń jẹrú ẹran yìí ah. ẹ bá wo ọyọ Ọlọ́run kó sí mi lọ́dọ̀ mm, ẹ bá wo wájú wọn gẹlẹtẹ báyìí ni kẹ bá wo gbogbo wọn ṣe rí bọkú abọkú ayé wọn gbọ́dọ̀ ṣàkíyèsí ó lè ṣekú pa rẹ eh, nígbà ọ̀rọ̀ yà ń bá lọ. <laughs> kọ́ báyẹn pé ọmọ rẹ lẹ́ràn létí ni òun rèé kó gbàrú iye ni. àdìgún ọ̀rẹ́ mi àdìgún ọ̀rẹ́ mi ah ah ah. pípé gbogbo aṣọ kọ́ là ń sá lóhùn. ẹ ẹ a máa rí a máa sọ a máa sọ ẹ a máa sọ. ọwọ́ náà bọ́ bí máa mo ti rí ọmọ mo ti rí tipẹ́ ọmọ yìí mo ti rí káwọ́ lọ́wọ́ yìí <laughs> ohun tó ṣẹlẹ̀ rẹ̀ yìí ni pé ọlọ́run máa kó lẹ́ràn létí sí i bóyá títí ọdún méjì sí mẹ́ta bá wà lẹ́sẹ̀ màá lé àmọ́ báyìí máa ṣe tirẹ̀ sí ṣùgbọ́n ẹ̀ bá mówó mẹ́ wọn náà gbà. bí ṣe ń tí ọkàn ní ayé ẹ̀. òun ló ń bọ̀ bọ̀ bọ̀. ga o àbẹ́ ìráyé lóde báyìí àdìgún oníkòkò ń ṣọdún owó ó ń darí gbogbo ìlú bó ṣe wù ú òun ló mọ ẹni tí ó tú sílẹ̀ nínú túbú òun ló mọ ẹni tó máa gbé wọ túbú ah! kábíyèsí ọba Elédùmarè ọba gbogbo ayé ọba gbogbo ẹ̀dá ọba tó ju gbogbo ọba lọ Àdìgún oníkòkò ń jayé bí ẹni jẹṣu ó ń lògbà bí ẹni tí ò ní tán láéláé kódà kò lóhùn ògbàṣẹ lẹ́nu èmi ọba ìlú ayédáadé adé orí àti ọ̀pá àṣẹ ló kù mí kù ìyẹn náà kò lóhùn ò bá kò burú ọ̀rọ̀ gbogbo dọwọ́ elédùà akọ́dà lọ bá mi sọ fáwọn olórí pé àsìkò tó ti mo fẹ́ jẹ ibi tí ń pa mí. olórí hmm. àwọn olórí ọ̀ sí lágbàlá wọ́n ní àwọn fẹ́ dé ọ̀dọ̀ Àdìgún oníkòkò gbogbo wọn sì ti lọ. ẹ àwọn olórí náà tún jáde láàfin lọ bá Àdìgún oníkòkò ṣọdún láì gbàṣẹ lọ́wọ́ èmi ọba. gbogbo ẹ̀dọ́wọ́ ọlọ́run ọba Elédùmarè. olúwa mi ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe lọ́dọọdún tá a bá parí ọdún tán ẹ̀rọ ẹ̀rọ ẹ̀gbẹ̀rẹ̀ ó dàbí kéèyàn ó jókèlè ó wá tẹ̀ ẹ́ kó lè sílẹ̀ làwọn bá kán gbòòrò nígbà tá a kán gbòòrò tá a gan ni ọmọ báyìí arábìnrin là gan ni nígbà tá a gan ni rẹ̀ ah, arẹwà obìnrin rèé ńlọmọ lótó ńlọmọ tó tó tó tó báyìí tó ga tó sì gbọ́nlẹ̀ tó sábà wọn kankan rárá rẹ̀ ó dà òun rẹ̀ bàbá kẹ́ẹ̀fì tẹ̀ kọ́dún ó lè dùn <laughs> kó lè dùn ojú tí. wọ́n ní wàá sọ wípé ò lọ́kọ. bàbá mo lọ́kọ. bí tó ti bọ̀rọ̀ jẹ́ nù. ìṣèyàn ní ìṣẹ̀ràn ogun máa lòun lọ́kọ. ara kìíní kò mọ̀ ẹ̀. ìwọ ìjọ ìkírò ẹ̀ máa lọ́kọ. tàbí. kíni kíni sọ́dọ̀ tí mo ti sọ kíni sọ́dọ̀ tí mi bí kíni. olúwa mi kíni ọ̀rẹ́ o mo ń pèrè ẹ̀ lọ́kọ. àjọkẹ́ ṣé pé bí ìlò wà ló kí ni tó ṣe fi ná olórí burúkú wo ló ń gbé ọjọ́ kan. ṣẹ́nu ẹ bọ́. kí ni sèyí ká máa bẹ jẹ́ ẹ̀fẹ́ fòlù. Ah, dọ́nà o ò mọlé ẹni tó wà ní. gbọ́dọ̀ pé o ò mọlé ẹni tó wà. sọ́ọ́rì kìíní ẹ̀kú wèrè tó wà lẹ́yìn tí n bá ní kó ńlá àpò láì mọ́ ẹ lórí. olúwa mi ẹgbàá láyé ẹjẹ ìlà. ẹgbàá mo ní kòkòrò mọ́tò ńlá àkọ́kọ́ mọ́ mi lórí o. ẹbí lọ́wọ́ bí mi ò bá lówó lọ́wọ́ mo lẹ́jẹ̀ lọ́rùn o ìyàwó mi rẹ̀ o torí ẹ̀ mo ṣe ń sin gbogbo. bẹ́ẹ̀ rẹ̀ sọ́ọ̀ a sì ń bọ̀ òun lọ́wọ́ pé ṣe ẹranko ìwọ náà ìbàgbà ṣe ẹranko ṣé ẹ kí wọ́n máa kó níyàwó fún àwọn atọ́kọ níyàwó ajọ́ wọn tó ọmọ tó rẹwà ẹ̀dùn fẹ́ ó rẹ burú ni àwọn rẹ mọ́ mú èmi fún ẹ̀mí ẹ bá ti ń déwájú rú wa kẹ́ ká dèdè apá yẹn bá ṣe gàgà kẹ́ ká wálẹ̀ wọ́n ń ga mi o. ó dà. ìjọba báyìí ó rẹ kò sùn. lórí nǹkan tí mo ní tó jẹ́ pé mi mo ní. kí ni wèrè ni. ó dà. àwọn ẹbí wo ni wọ́n á la rẹ̀ kó fẹ́ wọn ọ̀làjú lẹ̀ ó dẹ̀ fẹ́ gígùn rẹ̀ lẹ́rìí rú ẹ lójú nìyí tọ́lọ́ dàbí okun ṣòkòtò yẹn rẹ̀ ń ṣe ẹ́. ẹ wo wo wo wo gbogbo ẹjọ́ tẹ̀ tẹ̀ ìwọ kò sí tó bẹ́ẹ̀ mi ń bẹ̀ tó sí ẹyin mo lè gùn lóòótọ́ ó lè jẹ́ dógó ni mí àmọ́ wọn ò sí léwọ̀ mo mọ ibi tí mò ń bọ̀. ilé bàbá ẹ ló wọ̀ yìí. ilé bàbá ní kíni ní kíni ẹ wọ̀ ọ́ bí bá sọ̀rọ̀ àmì wọ́n lọ yín bí bá digi wọ́n nà yín ah, abẹ́jọ́ ẹ wọ́n wọ́n wọ́n wọ́n jẹ́ jẹ́ jẹ́ abẹ́wọ́n jẹ́ panọ́panọ́. omi àjà ló lónìí. Ah, ah, àìní. náà bí ni kí ló tẹ̀lé ojú ẹ̀ dada. bàbá bíbí. iṣẹ́ ti dáhùn kẹ́dẹ̀ máa wo mi ò déédé lò ó ẹ̀kọ̀ọ̀kan lẹ́ni máa ń lò ó olórí burúkú rẹ̀ sì gbò lọ iná dún egún kejì èrè mo ti dé bẹ́ẹ̀. o fẹ́ gbọ́ owó ni mo fọkọ rẹ pa o sórí bó ṣe gùn tó wó wèrè wèrè kákò pa wèrè kákò bẹ̀ gbà kó wọ́n bí wo ọ̀rẹ́ burúkú ni kìíní yìí ó ti ṣẹ́ṣẹ́ yìí wọ́n bọ́ tó ṣẹlẹ̀ ẹni alágbàfọ̀ ni alágbàfọ̀ lọkọ rẹ̀ ẹbí ló máa wà á máa bá mi fọṣọ o ti bọ èmi ti gbẹ́sẹ̀ lé wọn náà ó ti dìyàwó ṣé ẹ rí gbogbo àwọn aṣọ yín tẹ́ ti lò láti bí òṣùpá méje sí mẹ́jọ sẹ́yìn kó bá dẹ̀ sí fọ gbogbo ẹ̀. gbogbo aṣọ táwọn ọmọ kéékèèké bá tọ̀ kó mọ̀ bọ́ pọ̀. àtàtà ah! àwọn ah, olóyè. ẹ wo bó tún mo láìpẹ́ rẹ̀ ẹ tó ṣẹlẹ̀ pèrè má kírun o fẹ́ kírun o fẹ́ kírun tó bá kírun bẹ́ẹ̀ ṣe má la kó tó kírun ẹgbẹ́. ilé ilé ilé. fẹ́ bọ́ nínú àlákàlà tí mò ń lá nígbà gbogbo yìí má mà fi àlá báyìí pa òwe burúkú fún mi kí n máa lówó lójú àlá kí n má ní lójú ayé ọlọ́run jọ̀ọ́ bá mi dẹ́kun ẹ̀. Ah. ìyàwó tí mo tún fẹ́ tó jẹ́ ìyàwó mi gangan kí n tó máa bá pàdé lójú àlá kí n ṣẹ̀ṣẹ̀ máa tún wá dàbí pé mò ń gbẹ́sẹ̀ lé mò ń gbà lọ́wọ́ ẹlòmíì kí n máa ṣe máa tún fẹ́. àwọn ọ̀pọ̀ èèyàn púpọ̀ nínú àwọn èèyàn tí mò ń rí lójú àlá yìí náà ni mo tún máa ń bá pàdé tí n bá tají lójú ayé. ìtumọ̀ àlá yìí mi ọlọ́run jọ̀ọ́ bá mi dáwọ́ ẹ̀ dúró má fàlà dà mí láàmú tó bá dẹ̀ jẹ́ ayé ló ń ṣe é ọlọ́run jọ má jẹ́ kí ayé nípa lórí mi láti máa fi àlá yọ mí lẹ́nu àlá burúkú. ṣé orí mi. jẹ. ká máa gbádùn lójú wa. kí ló ṣẹlẹ̀. Ah, sínú ayọ̀ ẹ ọkọ mi olólùfẹ́ mi ọmọ torí owó di orúkọ sọ̀rọ̀ ẹni babaláwo dídì wọn àjò pẹ́. ìfarabalẹ̀ jàre wọ́n ti láìkí owó dùn díẹ̀ hmm, èmi náà ti bá iyọ̀ ọlẹ́ gbàgbé mo ah, ṣe é hmm. so hmm. farabalẹ̀. ibi ṣẹlẹ̀ mi ní time mi ní time mi ní time ọwọ́ kan péré ah, ni gbogbo kìnìún yẹn náà ó ní à ní ìdí ẹ̀fún gbogbo ṣe bí mo sọ fún yín pé mo yọ wọn lẹ ni mo sáré mo sọ fún pé mo fẹ́ lọ ra nǹkan ni ní ìdẹ̀fẹ́ kọ́ síwájú mi délé mo láti síwájú wọn délé jẹ́ kí n gbà jẹ́ kí n dọ̀wọ́ jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa lọ kò ṣe. mo ní kí n dúró ná àfàlẹ́ ìbàlẹ̀ kí ló ń ṣe náà. wọ́n bẹ̀rẹ̀ ojú débi báyìí wọ́n ní kọ́ má débi mọ́ ẹ́ wọ́n débi mọ́ sọ́dọ̀ mi ilé ọkọ ni sọ́dọ̀ mi ilé ọkọ ni. ọmọ tó ṣẹlẹ̀. wọ́n ní kọ́ má débi máa ṣẹ́wó yẹ mo bẹ́ẹ̀ ní ilé ọkọ. má pa má pa má pa. ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ mi ọkọ ni ọ̀dọ̀ ẹ má bímọ ní ìníwá bímọ ní ìníwá bímọ ah, last time eléyìí ni òfin níwá bímọ èyí tó fún ọlọ́run tó ṣẹlẹ̀ èyí tó fún níwá bímọ last time ò níwá bímọ fún ẹ yẹ ọgbà mi ò ní ìníwá bímọ ó ṣe àyè pé mo bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ sí i wá ní ìníwá ara ẹ ní ìníwá mo ti kú ọdún ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ dúró náà má pa má pa ọmọ kó tó ṣẹlẹ̀ má pa yàn síbi má ti má pa síbi náà. má wo wo bí wo kó tó ṣẹlẹ̀. dúró lọ jẹ explain kó tó ṣẹlẹ̀ gbọ̀ngàn fún ẹ. kí ló ṣẹlẹ̀ madam kí ló ṣẹlẹ̀ bàbá kí ló ṣe é ṣé bí ló ń jáde ni. èmi ló dé. kí ni babaláwo kí ló ṣe yín. Ah, wọ́n wá gbọ́ àwọn ah, ah, oògùn kankan ni. oògùn wọn wá gba òde ẹ̀ parọ́ òde ẹ̀ parọ́ olórí burúkú ẹjọ́ ń ṣe papọ̀ fún wa náà ìjọ ni yín. pẹ́ẹ́nu sọ̀hún náà. bàbá mi sọ bàbá mi sọ. babaláwo kọ. ẹ ẹ ẹ àjọ ẹ ẹ. ah no madam. ẹ ẹ ẹ ẹ jọ pẹ̀lú àwọn just calm down mo fẹ́ kó explain fún mi dáadáa ṣé pé òun sọ fún mi pé arákùnrin yìí ò ṣe babaláwo eh, báwo ló ṣe wá jẹ́ sí. wèrè ni wọ́n jọ ń gbáyàn ni ah. fáwọn àna ìjọ níjọ́ ẹjọ́ ń ṣẹ́ pọ̀ ni àhá kí ló sọ o lè jọ ní àtolòṣì aṣẹ́wó tó wá ń ká ẹ mọ́lé. ẹ màdá tó ń lọ yẹ ẹ náà ẹ. ó wà náà ìjọ ni wọn. Ah, ah, ajé ajé ajé ajé ta o. ajé yẹ aṣẹ́wó. fọláwíyọ fọláwíyọ alátùbárọ̀jì. gbogbo ẹgbẹ́ ẹ ti lọ síbi iṣẹ́ mm. ìwọ kan mọ́jú kó máa sùn kó máa nà kó máa nà káàkiri lọ ọ̀lẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́. wo aago tó tí ì jí. ilẹ̀ ti mọ́ ni. ilẹ̀ ò tí ì mọ́. ṣé torí ẹ̀ náà kí n bá lè jí náà ló ṣe wá gbà mí bẹ́ẹ̀ yẹn irú ìnàkùnà olùnà mímí ò ṣàfẹ́ owó wa látọ̀ máa ń ṣe. mi ò ṣe ní jí ẹ ṣebí ní lọ́rẹ́ mi ní ká pé òun fẹ́ bá ọkọ òun sọ̀rọ̀ tó fẹ́ gba ẹ̀ síbi iṣẹ́ ní gáréjì tó ti ń ṣiṣẹ́. tó ti gbàgbé ni. ọkàn mi ti fò òótọ́ ni mo òótọ́ mà ní òótọ́ ni òótọ́ ni àtẹ̀gẹ̀ sáré wà lọ́wọ́ ẹ̀ bá ní kí n sùn díẹ̀ sí i bá wo bí òun yẹn ṣe ń dà mí láàmú. lọ́wọ́ jàre kọjá ká lọ jàre. èmi kò pààrọ̀ aṣọ ni èmi ti mo ti already wẹ̀. ọ̀rẹ́ mi. Ah, báwo ni ọ̀rẹ́. mo máa tó di pọ́npọ́n sí i ẹ ṣàfọkàn close wọn chairman garage wọn náà àwọn á gbé mọ́tò fún mi ṣé òun náà ràn mí lọ́wọ́ ojú rẹ̀ tí o ṣe. ẹ wò ẹ jọ ẹ má bínú táìgbà tí ẹ fi wọlé tẹ jókòó yẹn mo ní kọ̀ọ̀kan ni mo wà lórí aago ni gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ òun ìyàwó mi ti ṣàlàyé fún mi pápátá èmi náà ti wá rò pé ṣe rí ọmọkùnrin tó bá wà tí ò níṣẹ́ lápá ah, gẹ́gẹ́ bí òkú èèyàn ni ẹ fọkàn yín balẹ̀ máa ràn yín lọ́wọ́. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe fún wa ṣe rí chairman tí mo ní tó jẹ́ chairman mi ó ní tó pọ̀ gan-an tí ó bá di ẹnu ìní ìsọ̀la ẹ̀ máa bá a sọ̀rọ̀ nítorí pé kò sí nǹkan tí lè gbà tì lọ́wọ́ ẹ̀ àmọ́ ẹ jọ̀ọ́ o ẹ fòótọ́ ń lò ó. ọkọ mi ò tẹ̀ ń parọ́. ẹ má bójú mi jẹ́ o. kò sí wàhálà sá. tó bá di lọ́túnla kẹ pàdé mi ní gárèjì. Ah, ẹ ṣe pọ̀ sí. dáadé ẹ ṣe o. ẹ̀yin ará làánú o ẹ ṣe dúpẹ́ o. Ah, ẹ sà ẹ ṣe pọ̀ sí. ẹ ṣe gan ni o ẹ ṣe púpọ̀ thank you sir. gbàdúrà mi gbàdúrà mi bàbá. ńlá tí mo nílò ojú wa láìjẹ́ kó wá sí ìmúṣẹ ṣé orí mi lórí adé ò jẹ́ ṣe. ká máa gbádùn lójú àlá bó ti sún mi o. ká máa jìyà lójú ayé ìlódé. ṣẹ́ṣẹ́ ìrántí ràn ní òun jẹ ni. àbẹ́ṣẹ́ àjogúnbá nílé. ọmọlàjà. Eh, níbo ló wà látẹ̀ẹ̀kan ò ń bọ̀ ò ń bọ̀ ló ń sọ fún mi ẹ mú mi ò ńlẹ̀ mọ́ ọ̀hún oníbàárà mi ló dé jókòó yìí ibo ló ló wà ok má pẹ́ ṣá má pẹ́ ẹmu ògùrọ̀ mọ́ mo rí kiri ẹmu ẹmu o. akínwáńdí ọmọ akínlábí ajíwẹlẹmu ṣẹlẹ òtẹ́ẹ̀lì yìí wọn ò ṣojú obìnrin o àbọ̀rọ̀ mi ò yẹ ibà yìí nísìn kò sì ní wù mí kí ìyá ọ̀gá àfẹ́ gba ọjọ́ ló mọ yín lọ́wọ́ ẹ̀yin ló wù mí kẹwàá gbé igbá ẹ̀mú fún ọjọ́ náà. èmi bẹ́ẹ̀ kí ni mo ṣe mo wà ń lè <laughs> anytime any moment ẹ pè mí. àjíwọn ẹlẹ́mu òòjọ́. èmi nìyẹn o àjíwọn ẹlẹ́mu òòjọ́. èmi àjíwọn ẹlẹ́mu òòjọ́ èmi ò ń tẹ ẹmu àná ẹmu èní lèmi ń ta ẹ lè bá ẹmu jọ́kejì nínú gbà mí. this is àjíwọn ẹlẹ́mu òòjọ́ hasan ajiun you know ní gbogbo agbègbè wa yìí ajiun ẹlẹ́mu òjọ́ ló ń wò yìí according to a philosopher he said according to glaborica territory is determined by act or by law is either by a glaborica territory. Mm ìyẹn ni pé ata tèmi má tata nù. èmi nìyẹn o èmi àjínwó ẹlẹ́mù. òun ni. ọ̀rẹ́ mi ti high. ẹni eré ti fẹ́ lọ. It's not about myself being high. It's the fact that I do sell a good palm wine. That's the fact. Even, even no matter how high you are you cannot be higher than the most high. <laughs> yes. bàbá mi ẹwọ́ mi ọwọ́ mi gbófò kò sí kankan bí owó mi mo wo jáde kí n tẹ mú. you must be a fool. ẹni sọ̀rọ̀. yes. you know I, don't like a thing like this. báwo la mo máa mẹ́mu èèyàn tó jẹ́ èèyàn títí wa ó wá jókòó sí wájú mi kò mẹ́mu mi mọ̀ pé kò mẹ́mu mo kì í ní ẹ̀fọ́ ẹ̀fún lẹ́mu náà. àjẹ́ ó fún lẹ́mu náà. I don't like a thing like this. I don't know why Ajay will be here and he will be starving of palm wine. fílà àjùwádìí ọ̀rọ̀ àti ìlàbí bámu bámu there is nothing ti ti friend mi. àmì ọ̀ra iṣẹ́ mi náà ṣe é ní. èkìtì eh? mo wo jáde ah, owó ni mo fi ń. àkẹ́mọ̀kànrin yọ fún mi lẹ́mu mu látàárọ̀ ṣé oh. mo ṣe é ní. ẹ owó mo fi ń rẹ mú bi tí mo ah, ti ń rà tí mi ìbá mówó débẹ̀ wọn ò ní gbẹ́mu fún mi ah, mówó jáde. ọ̀gá o. Eh. madam madam. Àjìún my chairman is talking. yes. okay okay. a dáa fún ẹ see madam. yes tí òun bá ra ọjà òfowó ra ọjà owó ló máa fi pa torí èrè lọ́lọ́jà ń jẹ ohun tó dẹ̀ ṣe wà tó bù ṣe lówó lọ́wọ́ hmm. regardless orí ẹ ti gbé pàdé awo re èmi akínwándé wà bí ẹ fún lẹ́nu mi kọ́fà. wàá ọ̀gá mi ọ̀nà kọ́fà ẹ̀. wàá jèrè ọ̀gá mi. tó bá pè yàn ní akin yorùbá ṣe when i was in university in my first three days i know what it takes to be a palm wine drinker ah, máa jẹ́ kẹ́ mọ̀. pẹ̀lẹ́ atúrí ẹ ládùúgbò wa lẹ́nu. abala ọjọ́ lọ́jọ́ òní rọ̀. bẹ́ẹ̀ni kí la tún rí gbọ́ o. ìkọjá wájú ilé ọba ìwà ní ìkọba. bẹ́ẹ̀ni o mo ṣe ní ìsáré yabi kí sáré mu yẹn mu kankan tó mọ bá ìrìn àjò tèmi pọ̀. Please, you have to address this. You have to address this. Hey, hey, relax. What is actually going on eh, here. Even eh. I told you earlier that I cover everything here. I don't know. This non-entity just walked in okay. Ah, ah. without acknowledging me. Ṣé we nínú tó to ni? I don't know. Àbúrò yàn ló tó bá mọtí yẹn máa ṣẹ́lẹ̀ṣẹ̀ ó ń ṣe Ah ni. Ah báwo ló ṣe máa ta ọtí fún ilé tẹ mi ní mi cover ṣé mi cover eléyìí. You walked in here without acknowledging me. That is an ah, insult. Ah, Akinwande, the son of Akarabi. Who is this new stars? Who are you? Ah, no, I'm not. You, no, no, no, no. You shut up. If you utter one more word, I will injure you because you brought me here. Sorry. Adio or or audio ah, audio, what do you call yourself? Look at this humiliation. I'm sorry. This riffraff. Can you imagine? ṣé ṣe akínwándéré ni ọmọ akínlábí olówó láyé mọ̀ ọmọ àlè ni wọ́n yìí ọmọ ọmọ àlè tábàwọ̀ ọmọ àlè ayé àtọ̀run ìwọ yìí ni ah, ah. ìwọ ìwọ gba ìyá ẹ̀mú lọ́wọ́ mi ó wá fọwọ́ gbá mi lórí. No, no, no, no, no, no, no, just, just, shush, shush, shush, keep your mouth shut. Of course, ó pè mí you know àlè. Ìyẹn náà ó insult I'm I I'm thick skinned. Ọ̀rọ̀ idiot you call máa máa ràn mí. Ṣùgbọ́n nǹkan tó wá shock mi ni wípé be, pe orúkọ àbísọ dad me. Really? How did you get to know that name? Talk to me, idiot. Who are you, by the way, and by the bush? No, no, no, no tó ti rí pọ̀ máa lè ní. ọmọ àlè ní ah, ah. ọmọ àlè kiribuku yìí ọmọ ọmọ apààyàn kọ́rè tápẹ́jọba mọ tí bàbá rẹ̀ ṣe ni ó yẹ ó tì mọ́lẹ́ kan wá rán bọ́ọ̀lù ah, yóò kàn kú dànù ni tírù rẹ irú rẹ irú rẹ ìwọ pera rẹ lọ́mọ olówó tí bàbá rẹ ọba pàbúrò rẹ kókó gbogbo ohun tó ní eh? kó wá sọra rẹ dèèyàn pàtàkì nínú ìlú yìí eh? gbogbo ìyàwó ń pẹ́ lé inú rẹ̀ ń dùn ìwọ náà ń sọ ọmọ olówó eh? káàkiri Eh? irú rẹ gbọ́dọ̀ bá ti lọ́wọ́ tó tó ná. guy are you ah. mad are you mad who called you mo pe ẹ hey brother shut up your mouth ní sùúrù ní sùúrù ọ̀rẹ́ mi ló pe ara àbí ìwọ náà we are together don't forget i bought palmi for you if you are still with me ẹ má jẹ́ kí bọ̀bọ̀ yìí lọ tí bá máa tí tó bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀mí máa fi kọ̀ǹkọ̀ kọ́ <laughs> bọ́bọ́ yóò gbọ́dọ̀ lọ ẹ mú dání mò ń ọ̀rọ̀ yìí náà ti pọ̀ jù ó ti tó ẹni sùúrù ní sùúrù ọjọ́rọ̀ ọjọ́rọ̀ ọ̀rọ̀ ẹni tó ti pọ̀ jù. can I please have a decorah? oníbi tó ń lọ can I please have a decorah? kàn díjú o kàn wọlé mi ní kó máa wà happy always let me see the sharpness in you ó mọ̀ pé mi bá bẹ́ always ọjọ́ gbogbo bí ọdún ni jẹ́ kán mọ̀ pọ́n mo lówó ní ẹ̀ rẹ́rìn tí ẹ bá ti ẹ̀ fẹ́ upset ẹ jẹ́ kó mọ̀ pé ìwọ ò sí fún wọn jáyé ẹ my boy jáyé ẹ kó jẹ́ kí ah, kí ló ṣẹlẹ̀ gan. dadi mo ga ọ èèyàn kan ló máa fi àbùkù kan kí tiẹ̀ ni mò ń sọ èmi kan kọ́ ló fa àbùkù kan ẹ̀yin gangan ló fa àbùkù kan fa àbùkù kan yìí obìnrin ló bí àbọ́kùnrin ọmọ èèyàn ní àbọ́mọ ẹranko fi àbùkù kan èmi nílùú yìí tó lọ́ba tó níjòyè tí ó dàgbà pé gbajúmọ̀ nílùú yìí kí ló ní mo ṣe gan. ìwọ máa da ìdí ọ̀tẹ̀ lóhùn èmi náà fún sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ díẹ̀ náà ọmọ àtọ̀hún rí ìwọ̀n akàn lásán lásán ni ah, eh, ó máa kọ́kọ́ sọ̀rọ̀ kọ́kọ́ lárúkọ mọ́ yín lórí gbágásì ìyẹn ò tiẹ̀ fi bẹ́ẹ̀ dùn mí torí pé orúkọ náà là ń pe ọba aládé. oh yes oh yes. nígbà tó tún máa wá sọ ètò wa bí mi inú pátápátá ó bá ní ẹ bàbá ẹ yẹn gan kí ni ṣebí owó lówó ló ná ṣebí èrú ló fi kó ọrọ̀ jọ ṣebí ó pààyàn ni apanijayé ni àbúrò ẹ̀ akínwálé àtìyàwó ẹ̀ ló pa ogún wọn ló kó tó ń lò tó fi ń ṣakọ káàkiri àdúgbò. pé èmi pa akínwálé àbúrò mi àtìyàwó ẹ̀. pé sọ nìyẹn èmi èmi ọlálẹ́kan àbáyọ̀mí ọmọ akínlábí fúnra rẹ̀ èmi. ọ̀dà mi iṣẹ́ sì ń lọ lára lẹ́yìn náà ṣíṣì kí wọ́n fẹ́ gba yín sá wọ́n láì kí wọ́n fẹ́ gba yín ní owó àti pé owó lẹ́yìn owó lẹ́yìn ṣìfù náà. ee eh! owó ilé ẹ̀wọ̀n ló ṣìfù tó ń parí o lérò pé mo wá síbi láti wá wọlé so lérò pé mo wá síbi láti bí ni èṣù ti lé ọ̀rẹ́ di. tẹ́sù bá dún ẹni ò ní gba gbogbo àsìkí mi wà má lò fún ẹ èmi àtọmọ mi tá bá jẹ tá àti rẹ àti jẹun tó kàn náà àwa lówó ga ayọkọ ojé kìnnì kan wò ó wa ṣé o ní tó sọ àbádùn àwa tó fẹ́ sọ jọkọ sádùn àwa tó fẹ́ sọ. lórí kan. ìwà àtọ́lọ́ ẹ̀ lọ máa rojọ́ náà níbi ọ̀. lálẹ́ yìí náà tó lè fojú wojú ẹkùn láìsọ dẹ ta ló fẹ́ ta ló fẹ́ sọ pé nǹkan báyìí mo ṣe ah! wọ́n á gbélé bọ́ wọ́n á rí mi wọ́n á rí mi wàhálà oh, ẹjọ́ fi ọjọ́ náà sílẹ̀ kó máa lọ. i ah, will let you know. oníbàárà mi ni ẹ fi ẹ kó máa lọ. dúró dúró dúró eh. bàbá akínábí olórí burúkú wo ah. pé wọ́n ní mo pààyàn bíi tẹ́lẹ̀ wèrè yìí ni ìwọ yìí wèrè yìí ni ìwọ tẹ́nìkan òbí yìí ìwọ ló pé ìpààyàn sórí aburú ni do you know this honourable man Akin. in front of you? this is chief ta ló ta ló bí ẹ ta ló bí ẹ nílùú ìgàn ta ló bí mi pààyàn abẹ́lé ẹ̀kọ́ la pé ní. ìdí ọ̀tẹ̀ náà. olówó la yé mọ̀ eh, eh, akínlábí olówó la yé mọ̀ eh. àbí abọ́ nǹkan ní sọ̀rọ̀. èmi ni tún sọ tẹnu ẹ. ọ̀rọ̀ tún gbẹnu wa pààyàn. apààyàn ah talẹ̀ nǹkan ní apààyàn ní apààyàn ládàádà àti apààyàn lásìlásì o fẹ́ pè mí náà so ó fẹ́ wá pa mí bó o ti pàbúrò rẹ àbí bọ́kọ́ ló yìn mọ́ ṣé bọ́kọ́ ló yìn mọ́ nígbà tó yìn mọ́ mọ́ tán òkun wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ ó wá kín òkú rẹ̀ ó pín káàkiri ó dà á káàkiri gbogbo èèyàn má bàa mi ìyàwó rẹ̀ ńkọ́ ìyàwó rẹ̀ ńkọ́ kíní bukui ló pa ìyàwó ẹ̀ ó tún parọ́ fún gbogbo aráàlú wípé níṣẹ́ ló ìjàmbá ọkọ̀ nìyẹn kò lójú ọ̀nà. wọ́n bí. bàbá mi ẹ sọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Lábí ẹ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbọ́kàn ti díọ̀tì yìí sọ náà. Èèyàn pàtàkì láàmọ̀ yín sí ládùúgbò, ẹ sọ sí. Èèyàn pàtàkì láàmọ̀ yín sí ládùúgbò, ẹ sọ sí. Èèyàn pàtàkì láàmọ̀ yín sí ládùúgbò, ẹ sọ sí wà nígbè níga wà nígbè ní sókè ah, ẹ̀dá kan lè má ju ìlú nígbà ìmọ̀ràn nígbè ní sókè. kára ó ọ̀daràn tá à ń sọ̀rọ̀ ẹ̀rí òun náà ló jókòó yes yes baálẹ̀ you say okay okay carry on. òun ló pa Kílábí báwa eléyìí akínlábí báwa ó ní ọjọ́rọ̀ àbí kí wọ́n ti ń pè ẹ́ ìwọ ló wo sùnsùnsùn tó káwa lẹ́yìn ọ̀kan àbí ah, ọ̀rọ̀ ẹ ti yé mi o ọ̀rọ̀ ẹ ti yé mi àmọ́ mo fẹ́ kó mọ kinní kan dájú pé tó bá pagún òní kádùn. bẹ́ẹ̀ wà ẹ tó pàkàlà ò ní pósù ẹni bá pa káràkátà ó dá ọmọdún kò ní bá wọn kìje ìwọ náà ò ní fara rẹ lọ o sọlọmọ burúkú ni ẹ ò ní fara rẹ lọ. baálẹ̀ èmi tẹ́ ẹ̀ rí yìí o èmi kọ́ mo pa kílábí o èmi ò pa kílábí o lóòótọ́ lèmi àti akínwáńdé táwọn síra wa akílábí sì dé ó fẹ́ wá gbèjà ọmọ rẹ̀ àmọ́ ńgbà tó dé tó ṣe ń pariwo tó ń sọ̀rọ̀ àmọ́ ńgbà tí mò ń wò báyìí ó ń ṣubú mò ń wò ń ṣubú mò ń wò ń ṣubú àfẹ̀kẹ́nà àfi gbọ́dọ̀gbọ́dọ̀ gbòò ló bá kú. òun wò ń lọlẹ̀ ń gbọ́ arákùnrin balẹ̀ ó fọwọ́ kan àbí ó fọwọ́ kan. balẹ̀ the atmosphere of the explanation to elaborate. ṣé o ya wèrè o lè sọ kó tó ní kó sọ. you keep quiet the atmosphere to elaborate baálẹ̀ kò fọwọ́ kàn hmm. do you get me but the scientifical of the establishment of his introduction to that simulation is exactly to the extensioner. kí ni ọ̀rọ̀ kabiti that's this thing we call ọ̀rọ̀ kabiti ọ̀rọ̀ kabiti ọ̀rọ̀ kabiti ló fi pa. ọ̀rọ̀ ni ìwọ mọ̀rọ̀ ọ̀fẹ́ ò sọ́sọ́ mọ létí ọmọ múdi lọlẹ ọmọ kú ó ní ẹwọwọ mi wọn fọwọ́ kàn Abi, wò ó jẹ́ n sọ fún ẹ ìwọ nìkan kan ló gbọ́dọ̀ ọ̀fẹ́ o bí wọ́n ṣe mọ̀rọ̀ ọ̀fẹ́ lèmi kí ní burúkú tó ń wé yìí náà ni mo mọ̀rọ̀ Òṣogbo èmi náà sọ tòṣogbo fún ẹ mi kò fẹ́ dájọ́ lọ́wọ́ ara mi ni. èmi ti mọ̀ pé tọrọ máa wó sí ìrètẹ́lẹ̀ èmi ti pe àwọn agbófinró kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́ńbì tẹ wáyé wọ́n bọ̀ wá gbé kinní burúkú yìí. you mean ah, the officers of the law. ẹ ah. eh, ò káre àwọn agbófinró ó yẹ ti sùn báyìí àmọ́ tí burúkú ìdálẹ̀ báyìí ṣé mo eh, eh, èèyàn wá gbọ́dọ̀ fi lọ́sọ́ lórí ilé tó ṣe é ṣe ìwọ àtọ̀ òṣèlè ìwọ wá gbà inú ọ̀rọ̀ máa kú sí. pátápátá báwa kí ló wọ̀ mí fún rojúmọ́ kí rojúmọ́ ẹ rojúmọ́ kí rojúmọ́ ẹ. oyèdélé ọmọ oyè níran ọ̀daràn ó yá wò wò wò mí lójú. ọmọ ìmọ̀ ọ̀tọ̀ ọ̀daràn tá ń pèsè fún ọ. dání pèsè spice ò ṣe mọ orúkọ mi. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù o. olóyè ẹni sùúrù o tá a bá ta ń ṣe là ń tọ̀ ọlọ́daràn ní ọ̀tún. ọ̀daràn kìíní burúkú yìí. ṣé nítorí pé mo ní kọ́lọ́pàá wá gbé ọ ló ṣe rò pé kẹjọ lọ jìyà àbí bíbó. balẹ̀ ṣé bọ́ mọ kẹlẹ́ bí mhm. oyè nígàsí lórúkọ rẹ̀. bẹ́ẹ̀ lórúkọ ọmọ tẹ́ ẹ bí ọmọ kan ṣoṣo mm-hmm. ojú kẹẹ̀pà ojú kẹẹ̀rẹ̀ ẹni tó ṣáájú ìyàwó yìí ọmọ àlè lẹgbẹ́ sílé. Ah, ọ̀rọ̀ burúkú lélẹ́yìí o. ọ̀daràn ẹlẹ́yà lọ́júmọ́ mi lọ́júmọ́ mi kí n lọ́júmọ́. ọjọ́rọ̀ ọjọ́rọ̀ àbíkí náà ti ń pè ọ́. Ah, ọ̀rọ̀ rẹ̀ ṣe yé mi ni ẹ wò ó ọ̀tún ṣẹ̀rẹ̀ ń tó jókòó yìí ó ti bá àwọn jàjà lẹ̀ rí o torí ó mọ̀tàn tó dáa pa ìtàn gidi ló pa o ìtàn gidi ló pa àmọ́ bó ṣe wá pàtàn náà ló tún padà lọ pa lọ́gbẹ́ ẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn agbófinró hmm, bẹ́ẹ̀ ni. baálẹ̀ sẹ́ni tí mo ṣe ń wò yìí ẹ lè dọ̀tún la. ṣé ẹ rí pé orí ẹ̀ ti yí ṣé ẹ rí pé orí ẹ̀ ti yí báyìí lẹ́sẹ̀ yìí ṣé ẹ rí eléyìí. òótọ́ ọ̀rọ̀ mò ń bá yín sọ ẹ lè dọ̀tún la ṣé ẹ rí kiri burúkú ọ̀daràn yìí ẹ̀yẹn ni ó dìde bóyá mò ń parọ́ bàǹtẹ́ tó dè mọ́ dì í. ó fẹ́ pa yín ni o ó fẹ́ pa yín ni tó bá sì dàbí irọ́ ẹni ó dìde. iyún ọ̀tún. ẹni kan tó dìde. èmi ti fàdọ́sọ kúrọ̀. ikú mi dọ̀la àfọlá. ti ń ṣe nítorí pólípó ló yọ ọ̀tún rírọ̀ gbọ̀dọ̀ rọ̀ gbọ̀dọ̀ ó wá wò ó pé ìyá ó lára mú kìí a kó mọ̀ pé wọn rẹ ni kúrọ́ mọ́. ìwọ náà dìde. ọ̀gá rẹ̀ ǹdé ǹdé kọjá. dìde dìde. ǹdé. ọ̀rọ̀ tún dìde. mo fẹ́ dìde. mo ah. ń dé. òrìbóye tóbi òrìbóye náà gbọ́dọ̀ ọ̀wọ̀ gbóyè ọkùn ọ̀wọ̀ gbóyè ọkùn kákùn rẹ̀ kékeré. ẹni o ká sọ kákùn ẹ sóyọ ká sókè kórì. ọ̀tún kákùn rẹ̀ sókè kórì. kí n ká aṣọ sókè. ẹ ọmọ gbóyè ọkùn ni. Ah! balẹ̀. ẹ lójú ayé àbẹ́ rí. balẹ̀. ọ̀tún mo ti rí eléyìí ojú mi ò sì ní fọ́ nítorí ojú ẹ̀ dé fọ́ lédì. àṣẹ balẹ̀. lóòótọ́ ló fẹ́ pa mí. ṣé ìwọ ti gbàgbé ní pé ìlú àgbà ní rẹ́yìn Òṣùgbó ni. èmi wọ́n rẹ́yìn gbogbo yín o. kẹ́ ẹ pógún kẹ́ ẹ pọ́gbọ̀n èmi wọ́n jẹ́rìí gbogbo yín. ṣé àyè mọ̀ pé mi ti fà lọ́sọ kúrò ni. ṣé àkọ́kọ́ mo ti fà lọ́sọ kúrò. Ah. ó ti wá yé mi báyìí ṣé ẹ wá rí i bọ́ọ̀ ọlọ́pàá bá ti dé àtòun àtọ̀daràn yìí ẹjọ jẹra mọnú ọgbẹ. ẹ̀wọ̀n lẹkùn sí. èmi mọ sọ bẹ́ẹ̀ ọyọ ọlọ́pàá ti dé. ẹ̀wọ̀n lẹkùn sí. ìwọ ọtún ìwọ. má kí ló ṣe. ẹ ǹdẹ bàbá ọjọ́rọ̀ bàbá o ṣeun ní ọdún pẹ́ ọdún pẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ tó wá rí gbogbo ọ̀rọ̀ tó bá mi sọ lórí ìyàwó àtọmọ mi tó ní kí n gbé gbèsè lé lórí gbogbo ẹni máa ṣe gbogbo ẹni máa ṣe ṣùgbọ́n ohun ẹni ká jẹrọ pẹ́ lẹ́nu ṣùgbọ́n òòfà ọ̀nà fún wa ń kọ́ bọ́dà ti fẹ́ ṣe lẹ́yìn òsì ohun mi kò máa bá mi gbé ìlú ṣùgbọ́n gbogbo òbí ló ti mọ̀ ọ́ dáadáa ilé ò ní mójú ronú baálẹ̀ ẹ má jòjò ọ̀rọ̀ yín ṣe rí arìnrìn àjò lèmi jẹ́ tẹ̀sí ṣe ń wò mí ọ̀nà mi sì jẹ́ púpọ̀ èmi ò ń ṣaráàlú yìí bẹ́ẹ̀ ni mi ìsìlẹ̀ ìfowólu yìí ẹ jẹ́ kémi ọmọ múrí àjò ẹ jẹ́ múrí àjò alẹ́ mọ́bìnrin. gbogbo tó o bá mi sọ náà ni mo gbọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní àjò òní jìn onílé má rí lé àmọ́ wọ́n ní bọ́mọdé bá ń lọ adógún ọdún wọ́n ní tágbà bá ń lọ adọ́gbọ̀n oṣù ìwọ fẹ́ bọ́ tàbá ìwọ fẹ́ máa lọ ò dágbà kankan fún mi tó tó padà wá yọjú sí mi. ọ̀rọ̀ yín yé mi báyọ̀ ṣe rí ẹ mọ̀ wulẹ̀ sí yọnu sẹ́rí tó ju táró yín bá fà mí fúnra mi èmi ò wà nù ìlú yìí yín sì wà ní èmi ò mọ̀ tèmi ó ṣe rí yín ẹ mọ̀ jẹ́ kojú oró yín balẹ̀ ẹ mọ̀ jẹ́ kojú oró yín. ọjọ́ rọ̀ tó bá jẹ́ bó o ti fẹ́ nu ṣùgbọ́n mo fẹ́ kó rántí kinní kan tó bá ń lọ orí mi tán mo rí ẹ tán o má jà jẹ̀bi ara wa ṣó ti gbọ́ ṣó ti gbọ́ o. èmi náà mọ̀ èmi náà ò lè fẹ́ yín lẹ̀ èmi náà mọ̀ àyànjú sí yín gbogbo ìgbà tí ìrìnàjò mi bá ti gba bí ìmọ̀ àyànjú sí yín ìmọ̀ àyànjú sí yín ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun ọjọ́ rọ̀ yóò dáa fún ọ lílọ ló wá ń lọ yìí òní kàgbákò lójú ọ̀rọ̀ yìí òní kàgbákò nítorí oore lè ṣe wá ń lu yìí. gbàdúrà mi gbàdúrà mi bàbá gbẹ́bẹ̀ mi ọ̀la tí mo nílò ojú wa láì jẹ́ kó wá sí ìmúṣẹ ṣé orí mi lórí adé ò jẹ́ ká dé òye orí mi. èyí lè mi jẹ́ tàbí lọ́wọ́ ẹ̀ máa bá tí aláburúkú tí mo ná ọdún tán máa bá tí ìdílé mi àti ìgbà sùn mo yẹ máa wá lálàá òṣì ẹni ìrìnàjò wa àbájọ táwọn èèyàn ń ṣe tajud àti night pidgin wọ́n ti mọ̀ pé òru làwọn máa lè ń ṣèkà òun náà bá tèèyàn jẹ́ ó wà nínú bíbélì náà yóò wú ọ̀gànjọ́ ó fẹ́ àlùkìrúmà sínú kílẹ̀ ọlọ́run tó bá tẹ̀ ṣe pè yẹn àti ẹ̀mú. yóò ní sùn ẹsẹ̀ yìí tutù mọ́ mi ó tutù dé mi nínú ayé abílẹ̀ yìí bá a tó rí pé òun fẹ́ tún kùn máa tún ra mi mi ò ní sùn tí lẹ́nu wọn náà ya wèrè díẹ̀ lọ́wọ́ o o lè gbẹ̀mí èèyàn ó máa ṣe bí gbàtẹ́ pé kí ni yóò dùn rárá tó ráwọn wèrè tí ń ṣe alẹ́ ń bẹ̀ wọ́n ṣiṣẹ́ para wọn ni o torí tí wọ́n bá ti ń fara mọ́ olórí àwọn ẹrú báyìí wo ìwọ náà ti dán kòkó nù kí n yàtọ̀ lọ pé èmi àti òǹkòkó àwọn akọwọ́ bọ àwọn òkan náà àjọ máa jẹun ìwọ fọkàn rẹ balẹ̀ tọgbọ́ kí ni nípa lẹ́kún òun sunkún ni àbínú rẹ̀ ń dùn ó lè ń ṣe ń bẹ̀ inú ẹ̀ ń dùn. ẹ̀yin ẹkún ayọ̀ ló ń fojé kí n ra dáadé ẹ̀yin obìnrin ẹ bẹ̀rẹ̀ èké èké payín nǹkan máa dùn mọ́ yín báyìí ẹ sì mọ̀ sí kí ẹ mọ̀ sí kí ẹ máa sí kí ẹ máa sí bí ìgbà tí ó dùn mọ́ yín ọ̀dà sí ń sọ́wọ́ kan sí sí hmm. ń sọ́wọ́ kan sí. kì í sún mi àfi ṣe nì wọ́n fi ṣe mí nì ń bá ń bá ọ̀pọ̀lọ̀ òun hmm. bẹ́ẹ̀. a ṣiṣẹ́ látàárọ̀ títí dalẹ́ tó jẹ́ kó jẹ́ ká lọ sùn wọ́n ní ká jókòó sínú igbó yìí wọ́n dẹ̀ kó àwọn kan lọlé lọ sùn. bá a ṣe wáyé láàárín o bá a ṣe yan tiwa nìyẹn kọta yan yẹn ò dáa o. nítorí bá dá mi sí báyìí kádàrá tiwa nìyẹn. àwọn nìkan kọ́ kúkú la wà ń bí àwọn olórí ẹrú gan bẹ́ẹ̀ ń bí orí ẹ dàrú orí ẹ ti dàrú máa gbé ẹni ẹ mọ ṣé èmi tí mo jẹ ọgá yìí èmi mo kó yìí kiri. ẹrú ni gbogbo wa tó ẹrú ni gbogbo wa. ṣé ẹ bẹ bẹ bọ wàhálà. ẹrú ni gbogbo wa tó. ẹ bẹ bẹ bọ wàhálà ẹ ti ẹ ti yá wèrè. ṣé wọ́n tó tẹ̀ pé ìlú màmá bá a. èmi. orí dáyà dáyà ọmọ àlè. ìbọn ló ti. ìbọn ló ti sálánì ọ̀dẹ̀ akídanidání afọ́fùgbẹ́mu. mẹ́sàn-án bẹ́ẹ̀ lójú ẹ̀. báyọ̀ sí lọ nígbà tí wọ́n fi ọjẹ́ oyàwòdì tó kọ̀ tó lè dẹ́dí ẹgbẹ́ ṣé ṣé àwọn wèrè ẹrú lásánlásán yìí tí wọ́n ní pé kọ́ máa mójútó wọn ṣé wèrè ẹ mójútó wọn wèrè yìí sá lọ nìí níbi tó ti ń sá lọ ni mo ti ha wèrè kó. ó fẹ́ gbé owó wọ̀gbó. ó gbówó wọ̀gbó. ṣé bí àdìgún kòkó tó kó wọn lé wa lọ́wọ́ bí wọ́n bá rọ́lù ẹ̀ nísìn ṣé kò ní rọ́lù ẹ̀ ní ẹ̀wọ̀n gbére. dábàjẹ́lẹ̀ máa dàdúbúlẹ̀. dàdúbúlẹ̀ kọ sídìí òkè ni ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ rárá da. èmi ò tiẹ̀ lè sídìí irú àwọn eléyìí sókè. ẹ wo ẹ wo ẹ gbọ́ o ẹ la ti yín lẹ̀kẹ́ gbọ́ dáadáa. eléyìí tó bá ṣe mọ̀nàmọ̀nà nù yín tó bá fẹ́ sá bí wèrè ìṣe fẹ́ sá wọ́n pa yín dànù ni o. Ah! bẹ́ẹ̀ ni. wèlé wèlé ọlọ́run mọ̀ ọ́n irú mọ̀ ọ́ tó tó tó tó tó ṣe ìwọ ó jẹ́ gbogbo ẹ̀ jẹ́ gbogbo ẹ̀ kò yọ lára tiẹ̀ ń jẹ ẹ́ eh! ó wò mí ọlọ́run ò ní wú ọ. Ah! ọlọ́run lè má dà ẹ́ sí. wọ́n hmm. dé dé dé dé dé dé dé dé dé ẹ́ eh! yẹ́yìn yẹ́yìn bẹ́ẹ̀ yí yí yí yí yí yí sọ́dọ̀ mi má yí balabala má yí balabala yí báyìí kámẹ́ <laughs> olóṣèlè yẹn rú iná o hmm. olóṣèlè yẹn o ẹ̀ẹ́dùn tọ́wọ́ o àmọ́ èmi ò ní ṣe bẹ́ẹ̀ àbí kí n ṣe bẹ́ẹ̀ fún wọn ni ọmọ. olúwa mi ẹ pẹ́ o. àdìgún oníkòkò ọkùnrin mẹ́ta ọkùnrin ogun. kábíyèsí o. ẹ pé lóòótọ́ èmi ni mo dá ìyìn fún ọ láti wá san owó tí mo yá lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ní báyìí mo forí adé bẹ̀ẹ́ nítorí pé gbogbo ibi tí mo ti ń retí owó owó yóò jáde o a ní kí n tiẹ̀ rí díẹ̀ mú wá pé kò sì gbà kí n fi bẹ̀ẹ́ pé tí má dẹ̀ rí yòókù ti mú wá o nǹkan kò yọ ṣùgbọ́n ní kò pẹ́ kò pẹ́ yìí mo mówó ẹ̀ bọ̀. kábíyèsí. àdìgún. kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. àṣẹ. ẹ pẹ́ fún wa o. ṣé. ṣùgbọ́n tí adé bá pẹ́ lórí tí bàtà bá pẹ́ lẹ́sẹ̀ kò ní dáa kí gbèsè kó pẹ́ lọ́rùn o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀dájú rèé bówó ìtìjú rèé bí gbèsè. bẹ́ẹ̀ni. owó tẹ́ ẹ jẹ mí èmi rẹ̀ ń lò fún owó okòwò ìmọ̀ ni o kò sọ ni wọn bí bàbá rẹ rẹ ilé jẹ mí lówó kó dẹ̀ jẹ owó yẹn kó dẹ̀ jẹ gbé kó má dáwó mi padà lásìkò yóò dá ṣùgbọ́n tó rẹ̀ jẹ́ ọba àlù a fi ọ̀wọ̀ wọ̀nyí ṣùgbọ́n òpin ọ̀rọ̀ rẹ o. kábíyèsí kẹ́kọ̀ọ́ bá san owó mi lọ́la títí ọ̀la sọ́túnla àrẹ̀mọ ọmọ yín a wá sìngbà lọ́dọ̀ àwọn ẹrú mi líbi o. ẹ wọ. ìyẹn bẹ́ẹ̀ yóò bá ráyè o tòró ṣeé ṣe kẹ́ máa ráyè àti wá. elédùn ọ̀hún jẹ́. àgbẹ̀dọ̀. àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ eh. pẹ́ yìí kò ní ráyè àti wá sìngbà àbẹ́ àgbẹ̀dọ̀ pọ́mọ yín kò ní lè wà. adigun fọkàn ìbàlẹ̀ owó àtẹ̀ lọ́wọ́ ní fẹ̀rẹ̀ ọ̀la. kábíyèsí o kábíyèsí o. adigun. ọba yìí kò mọ kò mọ mú e jẹ èmi ìjẹ pé kí n tó lóore mo ti san lórí. ọba àlú ni. ọba àlú ni eh. ṣó yẹ kó ọba àlú wá yáwó. èmi máa gba owó mi lọ títí ọ̀la ọ̀túnla àwọn ta ni. lamọlẹ lamọlẹ lamọlẹ yọ yìí lamọlẹ ẹ jẹ́ ṣe bí ẹ jẹ́ ẹ olúwa mi o àwọn tí ẹ̀yìn wọn ń fi ọwọ́ padà ah! àbí wèrè ni ọ̀nà ó ń làǹkóńdó lórí tó bá ń gbọ́ tó bẹ̀rẹ̀ kó tó wọ búkà làǹkóńdó. ẹ̀yin olúwa mi. lára àwọn èèyàn rádaràda tí ń fọ padà yín lójú tó ní kò sí ń tẹ̀sẹ̀ ìkànnì inú wọn ẹ ṣeun ṣebí ẹ̀yin jẹ́jẹ́ la wà ní òkè odò ilẹ̀ tẹ́ ẹ ní ká ṣiṣẹ́ lórí ẹ̀ ni a bá wà nbẹ tá a ṣiṣẹ́ lórí ayẹ tèmi o àtàwọn ẹrú mi yìí ah, ẹ má bínú àtàwọn ẹrú yìí yìí a bá ń ṣiṣẹ́ lórí ẹ lọ ní wèrè rádaràdà ló bá dé pé dáadáa dúró ilẹ̀ bàbá ńlá kú bàbá bàbá ìyàlá yá òun làwọn àti ṣiṣẹ́ mẹ́rin ni ah, àdìgún òkòkò lónìí lórí gbẹ́rùsọ̀n àní jáde gún òkòkò ní ah, ọ̀dà ẹ̀gbẹ́ wèrè ẹ̀ máa gbé bọ́ wájú olúwa mi. ìwọ. níbo níbo iye mi. ẹ̀yin irúfẹ́ ẹ̀kẹ́ sá fún ògógóró ẹ̀kẹ́ fojú gbó ògógóró ni. ṣé wọn pe ohun tó ṣe yẹn oníbàṣe ń ṣe bí abáfẹ́ dáṣẹ̀ rí àfihàn tó bá lajẹ́ kẹrosin ló dà sí lára yẹn kó tó mọ̀ máa ti ṣáná sí. ó bá tán wèrè àti jóná tán jóná tán ọlọ́run bá ṣe ọtí ló dà sí lára. Ah, irú àrífín òun nu ìgbà tẹ ẹ bá níbẹ̀ tó ń sọ gbogbo òṣì ọ̀rọ̀ yẹn ṣé ṣe pé bóyá ẹ bá ọtí liwájú rẹ̀ ó ti mutí o. rárá olúwa mi péré kò mutí. ẹ dẹ̀ bèrè lọ́wọ́ àwọn tó wà ládùúgbò bí tó ti sọ pé ṣé kì í ṣe pé bóyá pé ó wọ wèrè. Ah, ah, orí òsè àkódà ah, á béèrè bí dídé kànrán wọn nìkan kan ya wèrè nínú wọn. kò tó wà núrẹ̀ ló sọ. Hmm. bọ́ta ni ìpọ̀nrín máa kọ́kọ́ bàbá ẹ tó ló ní ilẹ̀ o hmm. jọ jẹ́ ká gbọ́ o torí agbẹ́jẹ́ ẹnì kọ̀dá àgbà kátẹ̀ pé kò dáa fún ẹ èèyàn lè ṣàbí ẹ ẹ kí ni tó ṣẹlẹ̀ o. ṣé mi lè yí kéde burúkú ọ̀wẹ̀ èmi lè ṣe bó ti wù yín. má bàbá tó yẹ má bàbá tó má bàbá tó. máa wo àwa o má bàbá yẹn fọ́rí ẹ o àwa wà ń bí o. àbọ̀ abálọ̀rọ̀ ti gbogbo yín Adigun Ajíṣafẹ́ ọmọ àṣàbí olékùnrin àbàkẹ́ ni ìyá àyá àti ẹ̀ ń jẹ́ ṣé torí tẹ́lẹ́dùn àti adarí ọlá sọ́dọ̀ ọ̀wọ́ ni wọ́n wá fẹ́ máa fi ọwọ́ ọlá gbà gbogbo èèyàn lójú wá wo sọ̀rẹ́ ní ìgan ní ìdá ọlọ́wọ́ kan ìwọ gbogbo iṣẹ́ ibi ọwọ́ rẹ bẹ́ẹ̀ mo sọ fún ọ. àmúlẹ̀ ti rọ́kùnrin yìí ah, ah. lẹ́nu ẹ̀ orúkọ yìí orúkọ ìyá mi ló dá orúkọ ìyá ìyá mi ló dá eh. àlọ́ tó gbọ́dọ̀ nílẹ̀ nínú àná ká ń pàtàn fún ẹ. olùsí àwọn àgbálẹ̀ bisọ ti gbọ́ tọ̀kọ̀ ìwà dárúkọ mọ́ mi lórí. mo dẹ̀ béèrè pé ṣé o gbádùn wọn ò gbádùn. mo béèrè pé ṣé kì í ṣe pé wọ́n bá ìlíbò tí mutí wọn ò kò mutí. àjẹgbẹ́ ń bá wà lọ́pọlọ rẹ̀ ń wà lọ́kọ́ rẹ̀ ń sọ sí mi. àbí bákọ̀. ohun tẹ́mi mọ̀ ní pé èní ní ìdá lọ ní gbogbo tí ẹbí ọwọ́ rẹ̀ èní ní ìdá lọ́wọ́ kọ́. kíni kò ṣe kò ṣe sáré kò ṣe wò kò ṣe pé. kíni ṣe ọ ẹ ń kọ̀rọ̀ ògùn níbẹ̀ ẹ̀ ah nígbà mi ń kọ̀rọ̀ ògùn alẹ́ ń jẹ́ káwọ́ dáṣẹ́ rí àpò ìbáwọ̀ rẹ̀ wọ́n ti ẹ dá wa dá wọn bá wọn bá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti kánjú mu tí ò ní. ẹ bá mọ bó mi ẹ bá mọ bó mi jẹrẹ bẹ́ẹ̀. èmi èmi gbogbo yín ṣe lóde. nígbà ọkọ bàbá ọ bàbá ipò mi. kí lè ṣe fọkọ mi. ìka ìlọlá ibi ìlọ wà. Ah! Ah! ayé o Adigun ọmọ sì já ayé ìgbà yìí lọ́la o ìgbà yìí lọ́la ìwọ náà ló tó gba nǹkan lọ́wọ́ mi ìgbà yìí ìgbà yìí àmọ́ sẹ́ Adigun ọjọ́ tùràrí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. rárá rárá ẹ pẹ̀lẹ́ ẹ bá lè mi. àyà mi olúwa mi ṣé o mọ̀ rí mi olúwa mi ṣé ẹ tán. ẹ pàṣẹ náà wà ẹ rọra ṣe gbogbo àwọn tí mo máa ń gbé kẹ́ mu lọ́nà túbú kirikiri lẹ́mú wọn ọ̀rọ̀ wọn ni kẹ́ẹ̀ fún sínú túbú. àwọn aláìláì alùdénú túbú lè tẹ̀. alálùdénú túbú lè tẹ̀. pẹ̀lú bọ́bọ́ tó rí. ẹ̀rọ tẹ́ máa ṣe ẹ̀rọ agbé wọ̀rọ̀ èmi wọ́n tẹ́ bá wá dọ̀ ẹ sọ wèrè ju èmi. gbogbo nǹkan rẹ̀ ò jẹ́ mí. ọjọ́ tu ẹ̀rí o ẹgbẹ́ adigun ọjọ́ tu ẹ̀rí o ọjọ́ tu ẹ̀rí o. mọ̀ mọ̀ gbàtí ẹ̀jẹ̀ má bà fọ ọmọ lórí. kò ní kí gbogbo ẹyà ti dìde. ta ni ẹ ta ni ẹ ta ni. táǹtà lọ ààrẹ mú ni kí ló ń ṣe ẹ náà nǹkan tó lóun bá ti dà sí yàn lágbájá báyìí kéèyàn máa yán ni ìwọ ọmọkùnrin burúkú yìí. yóò láìkí irú kí ló lè wá domi sí mi lára wà á dẹ̀ rọra jí mi máa rọra jí mi náà ṣé mo ní mi. ṣé mi ò ti rọra jí ẹ látàwọn tó ń jí ni kó tó di pé mo lọ gbọ́ mi omi kọ́ la máa fi ń jẹ àṣìṣọ́ ni. Ọláwùyọ irú wa ló wù fún mi báyìí wo time. ṣé ẹ ti mọ ni. wọ́n ṣe fẹ́ sùn ni. clago sọ please. wọ́n ní kò wo after seven lolú yìí. ǹjẹ́ ń lọ bí kan mo lọ sí àbí kí n máa wẹ̀ mọ́ ètò ogún ṣe kí n lọ clean kiri ti máa. ọmọkùnrin wọlé kó lọ wọ ẹjọ torí ọlọ náà nìyẹn. ẹ káàárọ̀ bàbá láńlọ́ọ̀dù má wulẹ̀ sá lọ mo ti rí ẹ kò wọnú ògiri kò wọnú iṣẹ́ ìwọ rìn mo ti rí ẹ bọ́ta máa gba owó mi lẹ́nì ẹni lọ́jọ́kú lọ́jọ́kú ah èyí nìkan two and a half years rain kí ni ìṣòro ayé iṣẹ́ mi ni mo kó bá yín ni. ẹ nǹkan tó ti ṣẹlẹ̀ ni baba landlord ọ̀rọ̀ yín gan la ń sọ lọ́wọ́ kó tó di pé wọlé. ìpè kí ni. ẹ máa fún yín lówó yín ká tó rí títí next month a máa fọ gbogbo owó tá a jẹ yín pátápátá bí kí ni àti sọkúrò ẹ sọ. ẹ má bínú ẹ ìpáyà yín náà ló jẹ́ kí n fẹ́ sá sí ẹ̀yìn chair yín ṣẹ́rí mi ò lè sùn gbogbo bá ṣe jẹ yín lówó inú èmi ò dùn àtìyàwó mi ẹjọ́ abẹ̀rù yín kò dẹ̀ ń wa náà kó ṣẹlẹ̀ but ọlọ́run ṣe kọ̀rọ̀ tiwa nìyẹn ọ̀lágbára ọlọ́run gbogbo ẹ̀ ti dẹ̀rọ̀ torí máa bẹ̀rẹ̀ iṣẹ́ lèmi mo níbi mo fẹ́ máa lọ bí iṣẹ́ yẹn gan lẹ́wọ́ lẹ́wà yìí ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ pẹ̀lú tẹ́ sọ tèmi ni pé èmi lè máa gbà ọ̀rọ̀ pé oṣù kan àbí kíní kan yẹn wáyé mo dẹ̀ kí ẹ kú oríire tíṣẹ́ tó bẹ̀rẹ̀ mo gbọ́ ni o mo gbọ́ pẹ̀lú ìgbà I am coming back this evening ní ìrọ̀lẹ́ ìmú ń bọ̀ máa gbowó mi tún ẹ̀ ní abiyẹn náà dẹ̀ máa kó jáde nílé. tẹ bá máa dé ìròyìn ayọ̀ ni màá mú wá láti ibi iṣẹ́ ọ̀tẹ̀ máa fún wa time jẹ́ ṣe pé jọ́tí wọn bá bẹ̀rẹ̀ iṣẹ́ náà kan náà máa sanwó ọ̀tọ̀ ti di sísan tó pé certainty ti wà. ṣùgbọ́n iye òkú ẹ̀mí Let me. i'm taking final decision. ẹ fún one time dear. o. òde ló wẹ àbí kí ló tó dúró ṣé mi ti ṣìyàngbà sílé báyìí lọ́hùn. but dáàdi tọ́ṣọ ṣé kò sí hope kankan ní báyìí. o kì í má tọ̀ ẹ́ kì í má tọ̀ra mi kò sí hope kan sórí ídíọ̀tì orin tó ń kọ fún mi kò sí nǹkan jọ pé máa rí owó kankan kó lẹ̀ ní ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ah, ọlá àmọ́ mú màdá fún wọn ní sùkúl àwọn tọ́ṣọ. èmi gan wà comfortable mi wà comfortable rárá pẹ̀lú bọ́mọ yẹn ṣe wà nílé this last week too low, too low school. Ah, mi ì lè jẹ́ kọ́mọ mi jókòó sílé o ah, a ní láti wá solution sí ni mi ì lè jẹ́ rárá káwọn ará wa máa bínú pé kí ló yẹ tọmọ yín ò lọ school ní ọ̀fẹ́. èmi ah. gan wà comfortable pẹ̀lú ẹ̀. Hmm. ǹjọ́ notice mọ́tò chairman. chairman wo. chairman CDA. ah mo rí wọn tó kọjá lẹ́ǹkan. like how long. like um, thirty minutes ago. Oh, yeah. Oh, she was around jẹ́ kí n lọ try bóyá máa rí solution láti lè mú bọ̀. Ah, okay. happy ẹ lára àwọn ọkọ mi wo ló wà lérí june náà gáràjì. kò sí ọkọ yẹn kan lórí kí n yàtọ̀ sí ọkọ vice. Ah, <laughs> òun náà lọ gbọ́dọ̀ wà ń bẹ̀. là ń bí aláya rẹ̀ dá tí ó sọ pé kọ́kọ́ mi ó kí kò tó kérò yẹn àyè wọn ò bọ́ wọn náà dà mélòó mélòó rẹ̀ tí gbogbo ọkọ̀ mi bá ti ń dé báyìí yóò máa ni máa kérò yóò máa wọ́ tán ni máa kérò àmọ́ nǹkan tẹ́mi yẹn ṣe ni pé mo lè tíkẹ́ẹ̀tì sọ pé wọ́n ń béèrè kẹ́mi kúròdé ni yìí sà. kẹ́mi kúròdé. àwọn ló ń béèrè yìí gbogbo wọn síbẹ̀ kó náà máa balẹ̀ jẹ́ lọ kọ́kọ́ balẹ̀ jẹ́ kó dágbèsè sí mi lọ́rùn. máa ṣe à. n bá ti rí báyìí n bá ti rí báyìí n bá ti rí jẹ́ mẹ́. bàbá àgbàlagbà. ilẹ̀ ti dẹ̀rù ọmọ wèrè ọmọ labẹ́ gbogbo nǹkan ọ̀sọ̀ pátápátá gbẹ̀mọ́ ọgbẹ́ etí mi ò o. àmọ́ yẹ́kọ́ ọmọkùnrin yìí ọmọ mo ṣiṣẹ́ ni o kí n tó jẹ sí àmà ni délé mo ṣiṣẹ́ níbẹ̀ nípa mo ṣiṣẹ́ ṣẹ́ kí n tó dakọ́ mo jọ kọ́tọ́ rí kọ́ ya mo tún jẹ́ nkẹ́rù mi sí àyè kí n tó dọ̀ba lé ní gbogbo yín lórí èmi sì ni wọ́n máa jọba lọ títí ayé ẹ̀ lẹ́ẹ̀ máa jẹ lóye abẹ́kọ̀ ẹrú lẹ́yìn ó ṣe kúrú lọ́dọ̀ ọ̀rù bàbá yìí àmọ́ bí oyè wípé wọn èyí jòògùn lówó owó dìlífà mi ọgbọ́dọ̀ ṣèkìní ọgbọ́dọ̀ pé. máa ń ṣà ẹ wò ṣẹ́rí èmi gan pàápàá fúnra mi mo ò lè rí ẹni tó yẹ kó máa bà ojú mi jẹ́ wá jẹ́ wéèyàn bẹ́ẹ̀ ni màá mú wá sọ́dọ̀ yìí ẹ fi ọkàn ìbàlẹ̀ mo ò dìlíbà yìí màmá fún mi. ẹ̀mí wọ́n ti filẹ̀ má jẹ́ o pé jẹ́ ń bí láwọn béèrè tí mi ọ̀rẹ́ ti ṣe ń tábìlẹ̀ fún ẹ̀yin aláwòye dákun owó dìlíbà mi ò bá pé bọ́ ọ bá níyàwó láyé ọjọ́ náà ní ń payàwó rẹ̀ bẹ́ẹ̀ mọ̀tọ́ bọ́mọ rẹ̀ bá tún wá wà láyé tó wà láàyè ọjọ́ tó mo sọ bẹ́ẹ̀ èmi yẹ fowó báyà sílẹ̀. ọmọ mi. ọmọ ẹ gangan tó bí tọ́lọ́mbà wa bọ̀ ṣe tó o sòsì délẹ̀ tó o dìlífà mi ọ̀kan pé ó gborí lọ́rùn rẹ̀ ọmọ àwọn afọrùn àti rìn ọmọ àfihàn káàkiri bẹ́ẹ̀ kò sí nítorí lọ́rùn rẹ̀ wọn ni. orí ìtọ́dọ̀ mi. orí ìtì ẹ̀gángan tó o kọlà sí ti ń dán kó o bí ìgbà tó o pàdé àgbọ̀n sí. òun mi ò gbàdúrà ní pé. mo gbọ́ ògbà àlàyé yín hmm. ní agbára ti Ọlọ́run inú mi dùn pé àwọn ti sọ̀rọ̀ nípa mi wọ́n mọ̀ mi hmm. bẹ́ẹ̀ ṣe wá sọ gbogbo tẹ kà sílẹ̀ yìí ẹ̀sà hmm. tí má ti lè ṣe gbogbo wọ̀nyẹn tó wò dìlífà yẹn hmm. tó bá pé ńkọ́. ẹ tó bá pé pamí di. Ah, rárá sa. Ah, ọba pamí rọ lọ mi ń fún. rárá rárá sa. ìyá òtúbọ̀ tó wà lè. kọ́nà tí a lè já. Origin. ibi tó ti wá jìn àwọn origin. jama aisha twenty. ọjọ́ mr masin ọjọ́ mr masin ó ti wọ́n masin. kò dé masin rárá kò tiẹ̀ fọjọ́ kan dáhùn dání kẹ́rù tẹ́lẹ̀. Gbàdúrà mi gbàdúrà. Hmm mo láyọ̀ láti sọ fún yín pé oye tó kọ yín yẹn kì í ṣe àìsàn kankan rárá o um, congratulations um, you are six weeks gone ẹ ti ní oyún ọ̀sẹ̀ mẹ́fà. doctor. bẹ́ẹ̀ni ma. ṣé oyún gangan. yeah she's pregnant. i pregnant. Yeah. Ah! Ẹlẹ́dàá mi. Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi olúwa àbá mi. ayọ̀ mi kú jẹ́lẹ̀ mi sọ fún mi wípé Suzuki yàgùn ó ní yàgùn rí ká ló ń ṣe dọ́tọ̀ iṣẹ́ tọ́lọ́run ti parí ọ̀rọ̀ wọn máa gbé wá síwájú ẹ̀ ṣé wọ́n dúpẹ́ ọlọ́run kúkú ló yẹ ká fọpẹ́ fún kó ń ṣàgbára wa ẹ mọ̀ pé mo sọ fún yín lọ́jọ́ kìíní àná pé kẹ́yìn àtọkọ yín kẹ́ nígbàgbọ́ kó sì kankan tó ṣe yín àsìkò oníkálukú báyìí yàtọ̀ so kẹ̀dẹ̀ tí kẹ̀ ṣe gbọ́ ẹ ní láti máa ṣe wàhálà mọ́. Mọ̀dẹ̀ máa máa rí tí ń kẹ̀ títí wá bẹ̀rẹ̀ àti máa ń ta. Ẹ ṣe bọ̀, á mo ní láti pẹ̀ fún mi. Ṣé ṣé o? Hello, Ademi, guess worse hospital ni mo wà iwájú doctor ni mo wà bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ i am six weeks gone like i'm pregnant. Oh <laughs> yes darling okay i'll see you soon <laughs> bye. Ah. <sighs> Chairman, ẹjọ sàn torí Ọlọ́run mo fi Ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀ ẹjọ ẹrù mi ó yẹ kí ọmọ mi ti padà sí skul láti last week ọ̀sẹ̀ tó kọjá ti lọ ọ̀sẹ̀ mi là tún mú yìí mo ní ìdí owó ẹ̀bùn mi láṣìírí kí n fún lọ fi finalize kí ni project ṣe ó pẹ́ jù ọ̀sẹ̀ méjìlá gbára Ọlọ́run màá sanwó ìfún yín ẹ̀bùn mi láṣìírí sà. ọba gáyọ̀dé ó dẹ̀ ń ká lára ó ń dùn mí púpọ̀ jù kí wọ́n yé sọ̀rọ̀ yẹn ṣe lára ń ká mi àbọ̀rọ̀ mi ò yíyọ ìjẹ́ ẹ̀ta ẹgbẹ̀rún lè gbà lọ́wọ́ ọgọ́rùn-ún ni hundred thousand nígbà àwọn ilé obìnrin ó lọ́ọ̀mí rárá rárá tọ́wọ̀n tẹ́ ẹ̀ bí mi lówó rárá ó ní ìfúnlí ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà ọgbọ̀n lọ́dọ̀ mẹ́ta ní kò fún wọn músíkà wọn lọ́ọ́ fi tajà àbọ̀rọ̀ mi yẹ sẹ́yìn tọ́ bá ti ń tajà ká ń jèrè tọ́ bá ti yá wọn kan wá sanwó yẹ padà fún mi ọ̀n bí mi rárá o torí pé àwọn àgbàlagbà ló sọ pé àríṣe bàbá àríkà àríkà bàbá àrègù wúlẹ̀ bàbá tiẹ̀ náà máa sọ nípa ẹ̀ wúlẹ̀ bàbá mi ṣe sẹ̀ ojú ọbẹ̀ ò ń pọ́lá mo ń gbádùn ẹ̀ kó tiwa sọ̀rọ̀ yóò dùn mí púpọ̀ jù kò sí kankan nílẹ̀ mọ́ o mi ò ní kúrọ́ wẹ́ o ẹlẹ́bàá kúrọ́ máa jalè ni o ṣé yẹ ẹsẹ̀ yìí ẹ ìbínú sí mi kò sí kankan rárá. mo fẹ́ bẹ̀ yín irú àwọn tẹ ṣe fún yìí tẹ ṣàánú fún kẹ́ka mímọ́ tẹ́ bá tẹ̀ bá mi source ẹ̀ from anywhere lágbára ọlọ́run kò ń ṣe pé ìmọ̀ àlọ́ fi ṣòwò kankan next two weeks lágbára ọlọ́run àṣírí yẹn mo gbọ́n á dá padà fún yín sà. tọ́rọ̀ tó sọ wá yé mi kí n sọ́ọ̀sì ẹ anywhere àbí kò sọ kò síbi ni fi máa sọ́ọ̀sì ẹ mi ò léèyàn lè ká mi máa sọ pé mo kò kàn wẹ̀ fún mi o ohun tí n bá ṣe ni màá ń jẹ o èmi ò ń tọrọ lọ́wọ́ èèyàn rárá àbọ̀rọ̀ mi yọ kí n ṣe jẹ́ ṣé àmà yìí wọ́n láyọ̀ ọkàn olè tèmi tèmi ni bí ọba ń ṣe tèmi kí má lọ ìlọ ẹ àmọ́ kò ti wáyé kó o bá kankan lélẹ̀ o àbútù fẹ́ẹ̀ tẹ̀ tábà tí ò lè kán ni o tó yẹ mi ìbínú sí mi tó gbọ́ mi ò lè bínú tó gbọ́ màdédé ah, ló dùn mí o ó dùn mí gan ó dùn mí gbọ̀ ni. Ah, ìyá ìdí bàjẹ́ wẹ́ jókòó jókòó jókòó jókòó ṣe ilẹ̀ ó ti gbẹ́rẹ̀ ó ti gbẹ́rẹ̀ láti jẹ́ ta kó fún mi ah, mo sọ fún yín owó yẹn ni mo ni mo wá kiri mo dẹ̀ tí ó ti pé. ó ti pé nísìn ẹ kò sí lé mọ́. ẹ ṣàánú mi ẹ mọ̀ pàdúgbò yìí mo sọ fún yín pàdúgbò yìí ló wù mí. ibi tí mo lè ṣe é ṣe ò sí mi ò lè purọ́ pé wọ́n ti gbalé ọdún kan ṣoṣo ìgbàdàn wọn ó tẹ́ mi lọ́rùn. owó ọdún méjì mo kó wa ẹ jọ̀ọ́. ti ti bó ẹran ti bòrò. ẹ ẹ dúró ẹ dúró chairman sista tí bá gbọ́ yín yé ẹ kó wọlé ẹ fẹ́ gbalé lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni sọ. unfortunately vacancy tó ẹ̀yin ti gbé fẹ́ lómi. Ah, àtìgbàlè tipẹ́tipẹ́ jẹ́ ìdáná ti sọ owó. ẹ̀yin dẹ̀ lówó ọdún méjì lọ́wọ́. bẹ́ẹ̀ni sọ ọdún. ẹ dẹ̀ ládùúgbò yìí lóhùn. bẹ́ẹ̀ni sọ. sùnmọ̀lá sùnmọ̀lá ẹ ti rí mi. ẹ ṣe sọ. forí torí àdúgbò ti àwọn káwọn kó ṣe wọ̀ ẹ́ àdúgbò kan ṣọlá jọ ń lò ó àdúgbò tí wọ́n kọ́ ẹ dáa gidi olè òkè ń wọ bẹ́ẹ̀ rárá kò dẹ̀ sọ́mọ jàgídíjàgí ọ̀kọ́ kan níbẹ̀ tó o bá gbé bẹ́ẹ̀ ọkàn á balẹ̀ ṣùgbọ́n kò sí wàhálà. ṣé àwọn màá tẹ̀lé wọn báyìí. ẹ kò sí bẹ́ẹ̀ ni kò sí wàá o ti rí má wà ní. chairman ẹ kò sí mo dúpẹ́. má mi tọ́jú ẹ dáadáa o ṣùgbọ́n adáwo ni káwọn òdìbò aṣọ káwọn aṣọ kò dùn kí sì yẹ kó má ti gbọ́ ọ̀bọ ni. Maṣíà, èmi ni mo ní kí wèrèwèrè yọjú sí mi. Kí ni ń tó ṣẹlẹ̀? Láti bí ọ̀sẹ̀ méjì, kò sanwó. Tó bá ti gbèrò báyìí, ó ń lọ ni. Tábà á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ah, kí ló dé tó ń ṣe báyìí gan? A ní òun ọmọ ṣámà. Nǹkan tó sọ fún wa nìyẹn. Bẹ́ẹ̀ni ma. Ògùn ọ̀páyà ẹ̀. Ọ̀ọ́ jalè mọ̀ tirẹ̀là lẹ́nu. Kí ni sọ́nà? Òun sòsì Ọ̀ ń bẹ́ gan o kí ni gbogbo rárá àdá tí ń bẹ lára rẹ iná ṣé torí pé mo ti sọ fáwọn èèyàn nu gáràjì pé tọ ẹkún ń mú ọbí ọmọ mi lọ́wọ́ sọ ẹ dọmọ mi ṣé mi mo bí ọ ṣé bàbá ẹ gbé ọmọ yìí ọmọ bí mi èmi jẹ bàbá lakú bàbá rẹ ń lè bírù rẹ láíláí wọ ọmọ náà ọmọ àlè. ó ti ẹ̀ ti bukọ́ wọn jù ah, ah. bàbá kẹtù máa wò bó ṣe wà yìí kò tún wá kí n kí wo ó máa ń jump kí ni. ọ̀ ń jump ni bó ti wà yọ ọ́ jump lọ́rùn ni bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ ò ní fẹ́ kí ò kí ẹ̀yìn àwọn àwọn tí ń dájọ́ ọ jọ̀bù lọ́rùn bó bá sì ń jọ̀bù bá inú náà lọ jọ̀bù sí inú náà já náà mọ̀ lọ lọ ọmọ òfò kódà ẹ̀yìn kí ni tó ṣẹlẹ̀ gangan tó fi sanwó gáàjì. my chair bàbá kò rí bẹ́ẹ̀ o ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ gbogbo bí mo ṣe ń tra àti open up ó kàn ó kàn block síbẹ̀ yìí gbogbo apá tí mò ń sá kò lọ rárá rárá so kò jẹ́ kó yẹn sí ńlẹ̀ bàbá ẹ dẹ̀ tún mọ ìyàwó yín kejì yẹn nígbà tí mo bímọ ẹ fún mi lápò ìrẹsì kan ìyàwó tí wọ́n wá ní. ìyàwó ẹ̀ ìyàwó mi wèrè ń bẹ lára ọmọ ìta. ó rẹ díẹ̀. òun ni ọmọ ẹ wà ní so. ẹgbọ ẹgbọ ẹgbọrọ wèrè ẹgbọrọ wèrè lẹnu wèrè fẹ ẹgbọrọ tí ń wèrè ara ọmọ ṣe ọfẹ ìyàwó tó jagbára rẹ lọ àbí ó bí wọn tó kọjá lè ńgbà tó ọmọ pé ọmọ ní fà àṣẹ lè ní mo ti gbogbo owó tíkẹ́ẹ̀tì tó ọ̀dá láti jọ ipá pátá lọ fi lọ sẹ́rà báyìí níbẹ̀ kọ́ ó kò ń gáàjì. yín ni káwọn bọ́ sọ kọ́kọ́ bójú rẹ̀ jẹ́ nìsín. àbí wọ́n ń di ọ̀sá kéré èló lọ jẹ ten thousand lówó ẹ nílò kó lẹ́bí fún ìjò yìí. Ah. bàbá ìjọ ọkọ tó wà lọ́wọ́ mi yẹn o kò sí nǹkan lápò mi mọ́. ẹ máa gbà mí kò sówó lọ́wọ́ ẹ̀ ó sì wá sórí kíw ó kérò lọ ó kérò padà wàá mú wo fi ń gbọ́ bùkátà ìyàwó àtọmọ. ọlá yín náà ni. ọlá yín kọ́ di méjì yìí ni. ẹ̀yin Gani bàbá òkú ìyá rẹ ni yóò san ẹkọlé ilẹ̀ ń bẹ̀ yóò san seven thousand tó kù bí ọba san ọmọ tó ní ah. bẹ́ẹ̀ mọ̀ sọ o ti já pa. àṣẹ náà bá wà. má fi gbèsè ayé ẹni máa tàlà yóò fi gbèsè ayé ẹni máa tẹ́tẹ́. táyọ̀ mọ̀ lọ. nibo ọ̀daràn ah eh, ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà kò sí wàhálà kò sí wàhálà ẹ̀ mọ̀ mọ̀ tí wọ́n ṣe sí wọ́n gbìn padà gbìn padà Gani. kí ló ọmọ olórí ibú tí mú bá mi gáràjì yìí tí ní bá wọn wá kẹfún máa tìkiri kó náà lè rí nǹkan jẹun o mo sì títì. Ah. báwo la sọ bá ṣé kí ikú máa ta láwùsá lọ. irú àwọn ọmọ wo ni wọ̀nyí báyìí kí ló ń ṣe àwọn ọmọ yìí báyìí. n tó ṣe fún mi rè organize our boys ẹ lọ ibi tọ́kọ̀ ń wà ẹ mọ̀ lọ tí bọ́n gáràjì fún mo tó tó ẹ. màá tọwọ́ bọ̀ nsìn. tọwọ́ bọ̀ right now right now right now ọ̀rẹ́ káwọ́lẹ́ ńlá dàrọ̀ ni ó yẹ kó bá ti ń pàṣẹ lápò ọ̀gbìn wọn ni wọn máa pàṣẹ lápò ọ̀sẹ̀ ó yẹ sí i nù àwọn olóòdù ni ìwọ náà kò ti wáyé mi ń sọ à mi ń bá jẹ ìwọ náà ní ọba ẹ amúnájà máa ń lò Ọlọ́run wálé bẹẹlẹ ọyà ẹ wá jẹ gbèsè sí wọn ẹ wá. ẹ káàsán ẹ jọ fíìsì ẹ bá wa fẹ́ǹsì wọn gbogbo ẹ incident ni not really accident incident ni àwọn àti bẹ́ẹ̀ ẹ Mr. Kọ́lá. Mr. Kọ́lá. Mr. Mr. Kọ́lá. Àdìgún wo ni kòkó? Ọ̀rọ̀ má ti o. Ọ̀rọ̀ ojú àlátà ni tí ó farahàn síta. Àjọba lórí wa nàìjíríà lójú ayé wọ́n wọ́n wọ́n ibo ni ọ́fíìsì ọ̀pọ̀ náà. ìgbà sára àfọwọ́ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi dá sí i o. owó pàkó kí a kó lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. àdìgún o ní gbòòrò àdìgún o ní gbòòrò ọ̀rọ̀ má di sọ ìlú ẹ̀kú. kí ni ìyá ṣe fún. Doctor sir. ẹ ò sọ̀rọ̀ ní condition wo ni ìyàwó mi wà báyìí. Mm, actually ó yẹ kí n congratulate yín ni but due to nǹkan tó ṣẹlẹ̀ kò ní lè rí bẹ́ẹ̀ um, i'm so sorry sir ìyàwó yín lùzọ nìyẹn sorry ẹ take heart sir. ẹ tí kẹ yìí sì sàn kò sí big deal ọlọ́run ló ṣe ọlọ́run àṣẹ mi. ọkùnkẹ buhari ọmọ ìfẹyàwó òun ìtọ́jà jàmbá ni. máa ń lọ sọ pé ó fi mọ́tò gbáyàwó rẹ̀. And yes, but mistakenly, not intentionally. No, no, no. What do we say, ah. sir? Mo fẹ́ kọ sórí ẹ̀ sá. Ẹ fẹ́ kọ́ mi lẹ́yìn. Tó dúró sí bí. Bí nǹkan tí mi ò ṣe. Ṣọmọ ṣọmọ kan tó ṣe fún mi you, sir. kan tó jẹ́ kó bàjẹ́ lára ìyàwó mi mistakenly. Hello? Arrest my code and knock it up. Ah! Knock it up, bro. Ṣé náà wò. ẹ̀mùtí. David mú máa kú omi sẹ́. ẹ tó bá kúrọ́ kò ní gbà fún mi. kò ní gbà fún mi tẹ́lẹ̀. ìsàlámù sọ pé mi kéde mistakenly. àwọn mọ̀lẹ́bí ẹ nígbà tó bá pẹ́ bẹ̀ yẹn wọ́n mọ̀ pé mistakenly láyé ẹ̀ débẹ̀. mistakenly bá tó bá tẹ̀ wọ́n oyún ìyàwó ti bàjẹ́. Ah! oníkókó àdìgún oníkókó kọ̀rọ̀ má di sọ inú ẹkún kọ̀rọ̀ má di. ẹ pẹ̀lẹ́ bọ ẹ dákun ọjọ́rọ̀ ló kọ mi arìnrìn-àjò ni mo jẹ́ mo kàn ń lọ náà ni mo rí bíi pé bóyá tọ́jú ò bá irọ̀ bẹ́ẹ̀ mo lè rí ibi forí mi pamọ́ sí kílẹ̀ iṣu kìsì jí kìsì mọ́ lọ bíi tí mo lọ nínú arìnrìn-àjò. ẹ má bínú inú mọ́ṣáláṣí ni bí èmi náà kàn wá kírun ni ibi ìṣẹ̀lẹ̀ mi. nítorí pé mo mọ̀ pé ó ṣeé ṣe kí n rá àwọn èèyàn ọlọ́run bíi náà ló jẹ́ kí n wá bóyá màá lérí bíi kàforí balẹ̀ sí kí n fi sùkún tì. ibo lẹ̀ ń gbé ibo lẹ̀ ń lọ ibo lẹ̀ ti ń bọ̀ ibo lẹ̀ ń lọ gan-an àti pé ń bo gangan lẹ̀ ti wá. àfà ìrèké ò ní bòdò gbogbo òbí ló bá lágbára arìnrìn àjò mo gbé tí mo ti sọ lẹ́ẹ̀kan sí. ẹ wo ṣe rí inú mọ́ṣáláṣí níbí ó sì ní àwọn tí a kó àkóso bẹ̀lẹ́ lọ́wọ́ tí wọ́n ń darí ẹ̀ bóyá tẹ bá yọjú ẹ rí ìrí kan nu wọn tẹ bá bá wọn sọ̀rọ̀ ó ṣeé ṣe kán gbọ́ ṣẹ̀rí gbọ́. ẹ ẹ sì lè rí ibẹ̀ bó jẹ́ inú ibẹ̀ kan níbi ọ̀dọ̀ yìí kí n tiẹ̀ rí ibẹ̀ kan forí sí kí n kì sùn kí n jí. ní ilé ìtọ́dọ̀ mi ṣùgbọ́n àná la ẹ kì í ṣe pé n tẹ wí yẹn burú àmọ́ ìlú ti le ju gbogbo gbogbo eléyìí lọ mi ìmọ̀ yín rí àmọ́ra wa rí kí n kàn déédéé gbà yín sílé pé ká wá lọ sùn lémi tó ọlọ́run bá aṣọ wa nínú àkóbá. èmi náà wá sí èèyàn bẹ́ẹ̀. salaam aleykum haji moshood. subhanallah ìyàwó yín ṣì wà lórí pọ́nrọ́bí náà ni kò tí ì bímọ náà. Ah, ó dà kò burú ẹ wò kò sí ohun tó tóbi tó jàdúrà lọ. ẹ à ní dákẹ́ àdúrà náà ni ẹ mọ́ṣẹ́ kírun tán nínú mọ́ṣáláṣí ni ilé lèmi náà ń padà lọ tí n bá délé màá tún bọ̀ múra sí àdúrà tá à ń ṣe náà ni màá tún bọ̀ jókòó àdúrà fún yín ṣẹ́ni gbọ́ lágbára ọlọ́run àtìlẹ́yìn ànábì wa ọmọ sọlá lálẹ́ wọ́n sọlá ọmọ eh, àbí láyọ̀ ọmọ àbí ẹ fọkàn yín balẹ̀ kò ní sí láburú ṣẹlẹ̀ gbọ́ ẹ ilé ni mò ń lọ tààràtà ẹ ṣe ọ̀dà. àfà ṣé ẹ ẹ ní bínú bẹ́ẹ̀ bá ní ní pé mo yájú àbí mo yánu. lórí kí nìyẹn. arábìnrin tí ẹ ń bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ pa tọmọtọmọ nú ẹ̀. ẹ mọ̀ rí ni sẹ́mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ ni àbẹ́ẹ́ ti pàdé rí àbẹ́yìn àti ẹ̀ ti jọ sọ̀rọ̀ tì abẹ́ ti mọ àwọn tó ń ṣe. ó náà mo ṣe sọ wípé tẹ́ ẹ̀ bá nílé pé mo yá mi ìkẹ́kẹ́ sì wà tí mo lè ṣe fún yín o ní àṣẹ ọlọ́run yóò bí wẹ́rẹ́. Ah, ààrẹ ẹ má bínú ọ̀rọ̀ ń yé mi gbogbo ọgbọ́n tẹ̀ ń dá ní pé kẹ́sà àríbi fi orílẹ̀ ń tì í kẹ́sà àríbi sùn ṣé bí kẹ́ ti sùn mọ́jú dọ̀la ni. ẹ jẹ́ mú ẹ lọ́lé mi ẹ fi yín lẹ̀ ẹni àjírí ẹni àjíkò lọ́kọ ẹ ah! ṣé èèyàn ṣọlẹ ni èèyàn ṣọlẹ ni ó gbé mọ́tò chairman ó lọ bá mọ́tò jẹ́ ó wá sá lọ àbí. bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ni mo ṣe gbọ́ mi mi gò tí ì fojú rí mi tí ì fojú rí fọláwo yọ orí mi bá mi bẹ́ẹ̀ òsì. jọjọjọjọ má gbọ́ ọ̀rọ̀ oṣù kọ̀ọ̀kan dé báyìí tálọ̀ ọ̀rẹ́ oṣù má kó owó fẹ́ kọ́kọ́ mi sí wàhálà ni mo mi iṣẹ́ ọ̀rẹ́ ìjọ torí ọlọ́run. kí ni mò ń gbọ́ lẹ́nu ó ní òtí ìfojú rí fọláwo yọ tí bá fi lè padà dé tí bá padà lọ sí gárèjì tí mo kọ́ ọ bọ́ìsì débi gbogbo ilé jàtìjà títẹ náà gbé yìí òun náà máa dáná sùn. àbọ̀ àbẹ̀ máa wọ ọwọ́ àwọn akéṣù bọ́ọ̀lù yìí. Ah, excuse me bẹ́ẹ̀ mi excuse me ẹ ṣe sùúrù kí ló dé kí ló ṣẹlẹ̀ ilé ìbúlẹ̀ fẹ́ sùn. wọn làwọn fẹ́ sùn lé ó lọ́rọ̀ kan tá à ń sọ kó tó di pé ẹ dé. kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ wo ṣe rí ọkọ arábìnrin yìí èèyàn burúkú pápátá ayé àtọ̀run ni lẹ́nìí ni mo mú lọ sọ́dọ̀ chairman chairman mi ní gárèjì tọ́lẹ̀ gbé mọ́tò fún olórí burúkú ẹ̀ wá ṣàǹfààní ẹ̀ ó wá lọ gbé mọ́tò ó lọ báyé mọ́tò ìjọ wá sá lọ ṣé mi fẹ́ máa forí kó yẹn nàbí yàn ṣoore ni yàn ṣoore ni ẹni kó bá rọ́pò ẹ̀ jáde o. ẹ ṣe sùúrù ṣe sùúrù ẹ ṣe ń kọ. ẹ eh, àtàrò tó ti jáde fọláwí yóò tí ì dé ni wọ́n sọ pé bóyá mọ́tò wọn bóyá nǹkan kọ́kọ́ lu mọ́tò tí Fọláwíyọ gbé ṣiṣẹ́. ẹ wo bàbá sẹ́yìn náà gbọ́ àwọn tó sọ lẹ́nu ó ní Fọláwíyọ ti dé tí n bá lọ tí bá padà dé tí bá dé pẹ̀lú àwọn boys hmm. ẹ wo ẹ máa wo ẹ máa wo ẹ máa ẹ ní ẹ tán. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ wá ń bí. máa bá yín ṣe gbọ́ ó mọ̀ pé inú ló ṣì ń. ṣé wọ́n fúnra ẹ gbọ́. ṣé wọ́n fúnra ẹ gbọ́ wọn náà máa sunlé. ọlọ́run ò ní jẹ́ wọn ní sunlé mọ́ wa lórí. ẹ jẹ gbèsè ẹ jẹ gbèsè ẹ̀rọ wo lè san o tún fẹ́ jẹ́ kó sunlé mọ́ mi lórí. àwọn yẹn gan kọ́kọ́ rí wọn ti sọnù ṣé irú ilé tó bá sùn ló máa di mọ́tò fún un ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n. bàbá náà lọ ẹni sùúrù àpòláwọ̀ ìlú kó tàbí mo ń tọwọ́ bọ̀ yóò sí báyìí. wọ́n ní ẹwà lọ́dọ̀ ìyá kọ́lá lọ́kàn ní ilẹ̀ wá rí ẹgbà tí mò ń wọlé bọ̀. mo rí yín torí ẹ̀ mo ṣe ń sáré bọ̀. ẹ rí mi ẹ rí mi pẹ̀lú mọ́tò kan tuntun tí mo gbé wọlé. òun ni fábírí lọ́wọ́ yín pé báwo lọkọ yẹn ṣe jẹ́. bẹ́ẹ̀ la bí mi alhaji moshood mà ló ṣe bẹ̀bẹ̀ iṣẹ́ àmọ́ alhaji moshood. tíyàwó rẹ ń rọbí. tíyàwó ń rọbí alhamdulilayi ọlọ́run ti ṣe ìyàwó ẹ̀ ti bímọ láàrín n tó mi pè mí lórí fóònù náà nìyẹn ó ní kí n ṣáà máa bọ̀ lọ́sítítù nígbà máa débẹ̀ mo tiẹ̀ ń débẹ̀ báyìí mo ń wọlé báyìí níyàwó ẹ̀ ń bí wọlé àdẹ̀dọ́pẹ́ kò sí ohun tó ṣèyàwó kò sí ohun tó ṣọmọ pé ara wọn dá ah. ẹ jẹ́ kí èmi dẹ̀ máa padà bọ̀ nílé mo sọ fún alhaji moshood pé mo náwọn àdúrà kan tí mo ń ṣe ló bá ní kí n ṣáà gbìyànjú kí n tẹ̀lé òun lọ́fíìsì mm. jẹ́ máa bọ̀ nílé ó ní tẹ̀lé òun lọ́fíìsì n bá fẹsẹ̀ kan tẹ̀lé nígbà máa dọ́bí ṣe kò ṣe gbé kí mọ́tò lèmi lọ́wọ́ ni. mo máa béèrè pé kí ni kí n fi ṣe ó ní tèmi ní láyé lọ́rùn. alájì olúwo ṣeun. Ah. mo ti ń fìtí gbọ́ láyé pé àwọn èèyàn máa ń ṣoore hmm. wọ́n ń fúnyàn mọ́tò wọ́n ń fúnyàn lé irọ́ mọ̀ pé o hmm. àfìgbà tó kàn hmm. mo dúpẹ́ lọ́dọ̀ lọ. àjẹ́ ipe ọkọ̀ wa ti lé kan ní ọ̀la yìí. mọ́tò di méjì kódà mo sọ fún pàápàá mo ní iṣẹ́ àmọ̀ pé mo ní kékeré kan tọ́lọ́run fún mi tí mò ń lò ó ní kì í pọ̀ jù ó ní odi méjì náà nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ alihamudulilayi alihamudulilayi. alhaji alájà. ẹ mọ̀ pé ìkejì ń sìn ẹgbẹ́ kan fàlájà náà. Ah, ṣé ń bá làjà èyí tá à ń lò tẹ́lẹ̀ náà táwọn olóńlò ojú ṣẹlẹ̀ náà ni ẹ bá ní agbé méjèèjì fún yín ẹ̀yin obìnrin ẹ̀yin náà nìyá wa ibi tó bá wù yẹn máa lò bẹ́ẹ̀. bára yín dá sọ ibi tó bá wù yẹn lò bẹ́ẹ̀ wàhálà. àlejò ṣé ìbínú ṣé ìbínú pé mo pẹ́ látàárọ̀ ṣé alájà ti fún yín lóúnjẹ ṣé ẹ ti ẹ fún wọn lóúnjẹ. ẹ mú ọmọ bí wọn tún fẹ́ jẹun sí mi. ẹ gbọ́ ẹ wọ́n ti tọ́jú mi wọ́n tọ́jú mi dáadáa. ẹ wàá bá dúpẹ́ lọ́wọ́ àfa ah, èèyàn ọlọ́run ni wọ́n lóòótọ́. ọlọ́run ló ní gbogbo ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa fọpẹ́ fún un kì í ṣàwa ẹ̀dá ọlọ́run ló dọ̀pẹ́. àmọ́ síbẹ̀ náà ní ṣaláì dọ̀pẹ́ fẹ́ni tó ṣoore fún yín ẹ ẹ mo ní wá sọ fún yín ni pé mo fẹ́ wá mọ́ tẹ̀síwájú nínú ìrìn àjò mi. ẹni sọ̀rọ̀ àbí a ti ṣẹ̀yìn lẹ́nu ìgbà tẹ́lẹ̀ bí nìyẹn àlejò. wọ́n ah, ah, ah. ti tọ́jú mi lẹ́yìn wọ́n ṣe kẹta ìbínú sí wa. ìbínú kẹ̀ àlá ṣé kìí ṣe pé o ṣẹ̀wọ̀n lẹ́nu ìgbà tó ń jà ṣálájà ṣe yìí. wọ́n ṣe wọ́n ṣe mí wọ́n tó jù mí dáa ah, ṣé bí wọ́n dúró dúró bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ kódà ẹ tún bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn náà torí wọ́n tó jù mí dáa. kí wọ́n á dé tẹ lọ́sọ̀ kan orúkọ tẹ́lẹ̀ fẹ́ máa tẹ̀síwájú. ẹ mọ̀ pé mo sọ fún yín lánàá mo lárìnrìn àjò ni mí tẹ́ ṣe ń wo mi ọ̀nà mi sì jìn ibi tí mo sì ń lọ sí jìn ẹ ẹ bá jẹ́ máa lọ. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fẹ́ lọ ṣé bí ẹ tiẹ̀ fún wa lọ́jọ́ yìí ẹ̀ bó bá ṣópin ọ̀sẹ̀ ṣẹlẹ̀ dágbére sọ ẹ lọ. <laughs> ẹ ò lè fara mọ́ wa bí ijọ́ méjì sí. ẹ jọ ẹ gbọ́dọ̀ sí. ẹ ẹ wò mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ láti fara mọ́ wa irú ah, ah, lílọ pàjáwìrì wo. ẹ jọ ẹ jọ ẹ fara mọ́ alájí alájí èèyàn dáadáa ni. lóra mi gbà lóra mi bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sí ọ̀la tí mo nílò ojú wa láǹjẹ́ kó wá sí ìmúṣẹ ṣé orí mi lórí adé. bẹ́ẹ̀ ṣe jáde ni wọ́n ní kí báwọn lọ gbómi kaná omi ẹmu lẹ gbé kaná tó fi pè mí. ó ní ẹ̀bùn gbómi kaná. bẹ́ẹ̀ ni alájí. láàárín ìṣẹ́jú kan síra wọn ẹ bá mi wọnú ẹnu ọ̀nà. sáré sáré sáré sáré sáré wẹnu ọ̀nà fún mi sáré wẹnu ọ̀nà tá. alájí wọn sí bẹ́ẹ̀. kò sí bẹ́ẹ̀. Hmm. ìgídá ẹyẹfò àfàìmọ̀ kó má jẹ́ pé arákùnrin yìí ti fi wálẹ̀ lọ àmọ́ síbẹ̀ ọpẹ́ náà ni màá dú lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ arákùnrin ibikíbi tó bá wà ilẹ̀ rẹ ni ọlọ́run mọ̀ fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ yóò mọ̀ dáàbò ẹ̀bọ̀ torí mo dúpẹ́ fún oore ńlá tó ṣe mí mo dúpẹ́ lọ́wọ́ àwọn àṣírí àdúrà èèkàn àṣírí èèkàn àdúrà tó fún mi ìyọ́nú ọlọ́run a máa báwọ náà lè níbikíbi tó bá wà. ọ̀rọ̀ arákùnrin iṣẹ́ yẹmi ni nítorí pé nígbà tá a pàdé ó pòwe kan àmọ́ kò nítumọ̀ létí mi òwe yìí ṣẹ̀ wá nítumọ̀ mo ní ibo ló ń lọ ibo ló ti ń bọ̀ ẹ̀ ó nírèké ò ní bùdó ibi gbogbo ló gba lágbára òwe yẹn ṣe wá túmọ̀ sí wípé òun ò níbì kan pàtó tóun gbé àfi kóun máa rìn kiri kò síbi tóun ò lè gbé. Alhaji kí ló pa ẹ̀yin àti àlejò yín pọ̀. Alájà. Ah ní kúkúrú olóore ni mo kì í ṣe pé nǹkan kan tó pọ̀ tó bẹ́ẹ̀ pa wá pọ̀ àmọ́ olóore ni mo dẹ̀ láti fàdúrà sí omi tó ní kó bóun gbé kaná ṣe é ti gbé kaná. mo ti gbé kaná. ẹ lọ bá mi yẹ̀ wò tó bá ti lọ wọrọ díẹ̀ ẹ bá mi bù wá ẹ lọ bá mi bù wá. ètò èmi ni mo mú ọ wá mo ẹjọ́ wẹ́wẹ́ mi pọ̀ jù lóye ní owó ọbí tó wà kó mú mi wá báwo kí ló dé ẹ wò màmá ẹ jẹ́ kí mi máa bá tèmi lọ ẹ fi bá àǹkọ́lé sílẹ̀ mi ò bínú sí mi ìbàjá àmọ́ àlè máa lọ báyìí wàhálà yẹn ti pọ̀ jù fẹ́ mi mi ẹ jẹ́ kí bá àǹkọ́lé náà pọ̀ sókè rajà ogún kan kì í lé kọ́lọ́run máa ṣe kò sí wàhálà gbogbo nǹkan láyé ìyàsìkò ni èmi dẹ̀ mọ̀ bó ṣe máa dà sórí èèyàn kan kì í lálàjà láyé kó má sí mímọ́ ọlọ́run gbẹ ọlọ́run ò dé ṣe èdè. ẹjọ́ àwọn ilé ìṣòro ìṣòro. Ah, bá tiẹ̀ lọ madam kí ni tí mo fún yín ọ̀gá àgbègbè rẹ̀ mọ̀ pé mo fún yín láyé rárá. ẹjọ́ kí ni tí mo fún yín. ẹ ṣé o. kíkẹ́. à láti ọjọ́ yìí ṣé àsìkò yìí ló yẹ kó wá wò mí ẹ̀ẹ́n tó dẹ̀ mọ̀ pé inú àhámọ́ yìí ni mo wà jíjẹ mímu ni mo fẹ́ sọ ní àbídìwé tó wọ́n fi ń tírìtì mi bíbá tí wọ́n dẹ̀ jókòó sínú ilé bẹ́ẹ̀ yẹn tó ṣẹ̀ṣẹ̀ wá kẹsẹ̀kẹsẹ̀ tó ń bọ̀ tó wá wò mí sí kó dá ilé ayé òrí bẹ́ẹ̀ àti ẹ̀gbẹ́ tí ò níyàwó lé ìyàwó mi ní o wà ní o dẹ̀ rí pé mo ní mo kó sínú wàhálà yìí o dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀ wá wò mí ah, eh, ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ eh, kò yẹ kó rí bẹ́ẹ̀ anyway inú ń bí mi tẹ́lẹ̀ kí n tó rí ẹ náà but ọba àríkànṣe kan lọ́lọ́run ó ti padà ó ti dé àǹfààní náà ló jẹ́ fún mi nǹkan tí máa fẹ́ kó bá mi ṣe ń sìn ni pé bó ṣe máa gbìyànjú tó máa lọ rí ọ̀gá wọn torí náà lè pè mí padà wọnú ilé lọ lọ bá mi rí ọ̀gá wọn kẹjọ sọ̀rọ̀ ohun tó ń bá fẹ́ kẹ bá mi sáré dé lọ́tún lọ́sìn bọ́n ṣe lè rìlíìsì mi wọ́n bá tẹ̀lé bá mi ṣe lè nínú mi adùn kí a padà sílẹ̀ mi ìdààmú ni mo wà nígbà tí kì í ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ mo ṣe intentionally ọlọ́run dẹ̀ rí inú mi. ọ̀làwìyọ. yá. níbo ló ló fẹ́ padà lọ. ṣé mi ní padà lọ ní ṣé mi ní màmá pè mí ẹ ò tún béèrè. ilé ìwò mẹ ṣé ilé tí bàbá láńlọ́ọ̀dù ti tilẹ̀ kópa tó ti kó ẹrù ẹ jáde tó ti kó síbi ọ̀ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá lálọ́ọ̀dù ti tilẹ̀kùn ilé pa. wọ́n ti da ẹrù mi síta. nǹkan tẹ́mi tiẹ̀ ṣe torí ẹ̀ wá síbi ilé ni ni wípé tí ilé ọkọ ò bá ṣe dúró sí ilé ìyá ilé bàbá ẹni wà ń bẹ̀ wọ́n dẹ̀ ti wá gba èmi ti ọwọ́ tẹsẹ̀ mo ti padà sílé àwọn òbí mi. so sẹ́lẹ̀ náà ti kó jáde. ti pẹ́ pàtàkì pàtàkì nǹkan tí mo ṣètò wíwá síbí ni wípé Fọláwíyọ mo fẹ́ kójú èmi àti ẹ kójú kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ ìpínyà ìfẹ́ ó ti dé láàrin mi àti. o ò fẹ́ mi mọ́. báyé ṣe rí rèé ní èrò tí mo ń rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ẹ yàtọ̀ sí ìtò gbélé yìí so mo ń tan ara mi jẹ tẹ́lẹ̀ ni pé mo ní ìyàwó kan bí mi lé bì kan ó fẹ́ fi mí lẹ̀ ẹrù mi tí wọ́n wá dà síta ń kọ́ níbo nìyẹn wà báwo ni ọ̀rọ̀ yẹn ṣe rí báyìí. èmi ò mọ bóyá tó bá sì débẹ̀ bóyá ìtagbára bá ṣànkù ó lè rí ó dẹ̀ lè má rí kò kan èmi nǹkan tí mo ní wá sọ fún ẹni. àdìgún wo ni kòkó ọ̀rọ̀ má ti bẹ̀ sí i. àwọn ọmọ mi wà pẹ̀lú mi. ọ̀rọ̀ ojú àlàtà ni tí ó fara hàn síta. nǹkan tó ní kó wá sọ fún mi. àjọba lójú alájí lójú ayé ọ̀rọ̀ yìí ta kókó. ṣé mo lè máa lọ. ọ̀rọ̀ yìí gba ìpínlẹ̀ rárá. àfọwọ́ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi dá sí i o. àdìgún o. kó máa lọ ìyàlẹ́ kò dídí kó máa lọ. kí ló bá bọ̀. ilé ti lóyún. ó ti lóyún. Hmm. ó ti lóyún. àbẹ̀lẹ̀ mọ̀ bó ṣe hmm. ṣó yẹ kó rí kò ní kó rí bẹ́ẹ̀. ṣebó ní ohun tí wọ́n sọ fún mi pé kò sí ẹrú mi kan tó dẹ̀ máa lóyún mọ́ pẹ̀lú gbèsè tá a jọ gbé jọ kí ló dé tílẹ̀kùn ilé ìfitì mọ́ lọ́wọ́. àdègbè yìnyín tán ni. ọ̀yìn tán ṣé ẹ kí wọ́n máa bá mi sọ irú ọ̀rọ̀ tó ń sọ yìí léwọ̀ tí mo gbẹ́kẹ̀lé ìwọ tí mo gbẹ́kẹ̀lé tí mo fẹ̀yìntì ọ̀ràn iléeṣẹ́ ò jẹ wàá mílẹ̀ ẹsẹ̀ oníwọ̀ kò yí tán. àdègbè dákun má bínú lára abiyamọ ló ta mí mo ronú pé bó bá dọjọ́ iwájú wọ́n lè fẹ́ lóyún nítorí rẹ̀ nínú ìṣe yẹn tán. má bínú jọ tọ́lá wa lọ́dọ̀ àwọn òrìṣà ẹni o ohun tí màá sọ sí ẹ ó lè má kì í mọ́ ara abiyamọ tàwọ̀ ọmọ ẹni tó bí wọn ni ṣé wọ́n rí bí wọn àbí ìwọ́n rí bí wọn fún mi ṣé mi rí bàbá wọn ṣó yẹ kára abiyamọ kì í ṣe bẹ́ẹ̀ rúre wọn wọn bá dẹ̀ ṣùgbọ́n olówó lẹ́rọ ó fi wọ̀fà àtẹ̀rú rẹ̀ ṣe lóòótọ́ ni ẹrú ni wọ́n àmọ́ àdìgún bó pẹ́ bóyá ẹrú ní bàbá ọ̀nà ló jìn. ṣé o dá bàbá wọn mọ̀. ẹ. ó dáa. ẹrú ní bàbá ọ̀nà ló jìn kó wọn lọ lé wọn ó ti ṣẹnu jọ tó lọ́wọ́ ti ṣẹnu. mọ́ bínú. mo lè gbẹ. ṣé bẹ́ẹ̀ mo yín ló lè ìwà yín tán pátápátá báyìí ni. ṣó ṣe látúnṣe ni. àwò. <laughs> wáyé. ebí mi abẹ nínú ètò ìṣà ní ìwà kò ṣe látúnṣe kò ti fẹ́ máa sọ̀rọ̀ sí ẹni. àìrò àyín pa ní ìfìṣẹ́ lọ́tẹ̀ yìí. bá mi yin gbogbo wọn pa kán má bìtò kán má ní oyún kankan látàárọ̀ dalẹ́ mọ́ kò ṣe mo dúpẹ́ tiẹ̀ dáadáa eléyìí ó bà mí nínú jẹ́ gan. ẹ wá gbọ́ oyún tó ní òun oyún ẹ̀yẹ ni hmm? á jò dànù. oyún ẹ wá wálé. bẹ́ẹ̀ níbo o kàn gbóná sí mi. ẹ ńgbà táyé gbà ọ̀gán lè ní wèrè kan kú ọmọ nìkan wá lọ lóyún. bàbá o bàbá o. ọmọ wèrè yẹn dà àníkẹ́ àyàkó ẹ̀ wọ́n wí wọ́n pé ìwọ̀ tí lóyún ṣé bá a wà àbí bá kọ́. ẹ ò bóyá yí agbárí sókè. ìwọ ń lóyún abẹ́ẹ̀dẹ̀ láàrin fi sọ yẹ kí rẹ lóyún mo máa kẹran o ìṣèyànrè ṣe ẹranko àníkẹ́ ò ń lóyún lẹ́yìn ìgbà ayé mi ti pàṣẹ pé n kò fẹ́ kí ẹrú mi kankan kò lóyún sọ yẹ kí ó lóyún torí pé ó fi ọwọ́ pa ìdá mi lójú máa jẹ́ kó láàgùn sínú ìmúre bíbá. bó bá lẹ́nu rẹ lò ìbéèrè yìí máa béèrè yìí kó tètè dàmí lóhùn kíákíá kíákíá jọ mo fẹ́ mọ̀ ní fún ẹ lóyún lè fún ẹ lóyún. Ah, ta ni ó ṣe ju àwọn wèrè tí wọ́n jọ ń kóra wọn sínú àhámọ́ lọ lára wọn náà ni ó jẹ. ẹ jẹ́ kó fi ẹnu ara rẹ̀ kó fi sọ ẹni bá fún lóyún àníkẹ́ lè ní oyún inú rẹ̀ lè fún ẹ lóyún ṣé o lè sọ̀rọ̀ ni wọ́n ní ta ló fún ẹ lóyún. títí tí o bá fi ojú ojú wò mí kò jí lọ wá sí tọ̀hún. nígbà tó rí rò kúrú. olúwa mi ló fún ọ lóyún bí máa ń dọ̀ka sí yìí. ìgbà tí kì í ṣe pé ó yà wèrè láti ọ̀run wá. etí ń gbé wèrè bọ̀ nù ẹ kí mi yẹ fún kí mi yẹ fún kó lóye láàyè lọ́wọ́ dáadáa. ọwọ́ ẹ̀yẹ o ọwọ́ ẹ̀yẹ o ti ń gbọ́wọ́ yẹn bọ̀. Àlàmú ni. Èmi kọ̀! Ilé pẹpẹ! Èmi! Wọ́n di ọ̀nì. Ṣé kòkò lójú ni? Èmi! Adánù adálẹ̀ bẹ́ẹ̀. Ìwà ló fún ọmọ yẹn lóyún. Wọ́n pọn ni kó lè mọ̀ bó ti rí o. Sórí lọ́wọ́ mi ń pọn o lọ́wọ́ mi ń pọn dà láì fi àkókò ṣòfò kó bá lẹ́mìí ara rẹ̀ lò kó o fẹ́ kúlí rèwé rèwé. ó ti ẹ̀ ń lọ báyìí rèwé ń lọ. ohun tí ń bá ní kó o ṣe kó o yá ṣe ní kíákíá. òun ah, ah. náà ń wí ni pé n kò taṣẹ́ pa lé ẹ̀yìn ẹrú mi lórí. Eh. Ah, màá wá wí fún ẹ yí pé èmi rè fẹ́ ka ẹ̀kún ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́ni mo dá ẹ̀ padà ò ti padà dẹrú ẹ̀wà mú kẹ́ ẹ̀ bọ́ ìwúrẹ̀ ẹ̀ la bá mi sọ sínú àgbàlá yẹn. wọ́n ní kò fẹ́ ọdún nínú ẹ̀yìn kẹ́lí. bó o jọ ẹ bó o bó o bó o sọ fún mi bó o má nà parí sí ma ọ pé ní ẹ̀bọ̀. bó o sọ bó o sọ. bó mo ti gbé aṣọ náà ẹ̀ mo ti gbé aṣọ náà ẹ̀. sọ ma pé ó di kò kọ́rọ̀ dáadáa ìnàkúnà hmm. ló máa ń nàyàn á hmm. ti nà ẹ̀pà àti òbá wọ́n bí ọ̀yà gbéra gbéra hmm. ní láti ìsìn lọ ó ti padà di ẹrú ẹ̀ la sọ sínú ẹ̀ la sọ sínú ọgbà yẹn fún mi ọ̀yà gbà tí o bá ti kọ̀ láti gbọ́n tó bá wí ẹgbẹ́ orí ẹ̀kẹ́ bá ń gorí ẹ̀ wọ́n gbà àkóńdó. nítorí ọjọ́ ilé ilé bẹ́ẹ̀ ẹ wá gbọ́ ohun tí ẹ rí tí mo ṣe yẹn owó eré mo ń pa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ kú. kéèkù lé gbọ́ wáyé fún tòkó àníkẹ́ àbọ̀ àbárò rẹ̀ mò bọ̀ ẹ̀yin wèrè ikú àfojúdi yìí máa ó mà dẹ̀ ga o kò tiẹ̀ dẹ̀ sàpọ̀nlé kò sí bẹ̀rù mo pàṣẹ pé n kò fẹ́ róyún nínú yín ẹ wá kà mí kún pé wèrè ló ń sọ̀rọ̀ ẹ ò ní gbọ́ràn sí mi lẹ́nu ẹ bóyá ẹ ò mọ bẹ́ẹ̀ ò ṣe jẹ́ ẹrú lẹ ẹ máa sìn tẹ́ ẹ máa fi kú ni bí ìgbà tí mo ra ẹran tí mo sọ sàgbàlà bára ẹ ṣe jẹ́ màá wá fi ohun pa òwe fún yín. àníkẹ́ mú tún sókè wá gbéra sọ lẹ́sẹ̀ yìí kẹ́ ẹ wá mú kẹ́ la sọ sínú àgbàlá yẹn fún mi. ó yá ń de jọ mi ò ní kó wẹ́kí mọ́ lórí. ṣe jẹ́jẹ́ o ẹ̀yin tẹ kù ẹ pàrẹ kẹkẹ kẹ pàrẹ kó wájú mi. ó ní ẹni dé. kan lè máa gbìyànjú nìyó. Èdùmàrè nígbẹ́ni sókè. Ọlọ́mú Ọlọ́mú èmi ni mo kú bẹ̀rẹ̀ ìyá oníyà ló ń jẹ tí bá ní kì í ṣe ẹni tó mi sógun gbogbo ẹ̀ yé mi èmi náà má ti gba kádàrà ẹrú náà tẹ́lẹ̀ pípa náà kan náà pẹ̀rù ni mo ti gba kádàrà ti tèmi o ìgbà wo ni má kú ò ní kú. Alamu nǹkan tó ṣe yẹn ò dáa wàá ti wo nǹkan tó fẹ́ ṣe kó tó ṣe wàá ṣe máa bá Àníkẹ́ lájọṣepọ̀ tó máa fi doyún. mi ì mọ̀ nǹkan kan gbọ́ ọ̀rọ̀ yìí ṣé bí wọn lè ṣe gbọ́ nǹkan tó sọ. tí ẹ bá pa ẹnu mọ máa gbọ́ ìgbìmọ̀ níbi iwájú yóò máa gba ibi pàkọ́jáde orí ẹ̀ dàrú ni. tí ẹ bá tún ṣe há tí o ti há lè fún ẹ ní síkó. tí ẹ bá yọ ọwọ́ kò lórí ẹ̀. ọlọ́run. ẹ̀jẹ̀ ló máa dà lára ẹ̀ yìí ẹ jẹ́. Àdìkẹ́ Àdìkẹ́ Àdìkẹ́. Anike. Anike dìde. Anike dìde. Anike wojú. Anike lajú kan wọlé. Anike dìde wojú. Alabi Alabi ṣe o ti fẹ́ kú. Ikú pààyàn ó lọ sókè ọ̀run. Ó ti kú dànù. Ó ti kú nìyẹn. Méjì. Anike. Anike. Anike lajú. Anike lajú. Oh. Mm. Hussaini, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹkún o. Nǹkan kan mà ní mo rí bí ohun ìyàlẹ́nu lẹ́nu sí. Mo ń orun kan rọra ra gbé mi lọ ráńpẹ́ bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá. Mo wá lálàá kan. Ah! Èmi dé. Kì í ṣe àlá tí mo lè mọ tù fún ọ lórí lórí fóònù ohun tí mo fẹ́ sọ ni wípé ọ̀rọ̀ àwọn ọ̀gá ẹ̀ tó sọ ṣé o lè bá wọn sọ kí wọ́n wá bí. ah ah ah ah ẹ̀yin rẹ̀ o èlè díẹ̀ o ah mi èlè ah èlè mọ́ a o kèsì bí e ti sọ sí ọ wí ọ kí n tẹ̀lé mi kálá ní tẹ̀lé mi ah mi ẹ ẹ mọ̀ bí ọ̀gá ọlọ́pàá ni ọkọ màdámù kí wọ́n wí kálẹ́lẹ́ babaláwo àbí kálẹ́lẹ́ yíyẹ̀mí wò ẹ̀sọ́ ni wọ́n ẹlẹ́nu bẹ́ẹ̀ni wọ́n lu ẹ̀ ń yálé dúmọ́ ni ẹ̀ ń pẹ̀lú ẹ̀ èlò ẹ̀ kò ṣeé ṣe o ẹ̀ dàbọ̀ ẹ̀ mọ̀ bí èlò tó báyìí gan ni bá ti dáàbò wọlé mi bàmọ́ sí orí orí ẹ̀dẹ́ báyìí ṣe wà wọ́n ẹ̀ dàbọ̀ kò ṣeé ṣe o. kò sí ní ìbàjẹ́ ó lé o àwọn yorùbá ló bọ̀ náà ní àgbààgbà tán là ń gbọ́lẹ̀ ìwọ náà ló mú ọ̀rọ̀ ọ̀gá ẹ̀ wá síbí àtìyàwó wọn ìrànlọ́wọ́ ló dẹ̀ fẹ́ ṣe orí ọ̀dẹ̀ ní débi. ẹ wo àfa ẹ dákun torí ọlọ́run ẹ dábọ̀ ọlọ́run èyí bọ̀ àṣírí yìí ẹ wọ́n náà míì ẹ̀yẹ ẹ wá bí wọ́n ṣe ṣe é lè sọ sí ẹ ní lọ ẹ sọ mi ní babaláwo ni bí nǹkan bá ṣẹlẹ̀ àgbẹ̀ náà ṣe yẹ lẹ́yìn ilé ẹni náà ṣègùn nù bí ṣe yẹlé babaláwo káàkiri èèyàn fẹ́ wàhálà ọ̀nà gbajú ọ̀nà gbajú ọlọ́mọdì ẹ dábọ̀. kò kò yá ṣe láṣẹ pé ṣe àlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ tán bá lè wà bí kódà inú ọlọ́run bá gbọ́ ọdún sí. kódà ẹ ẹ mọ yóò ṣẹlẹ̀ èyí mọ̀ bí èsì bá ìyàwó rẹ̀ sọ ìyàwó rẹ̀ léwu sí o torí èléwu sí ọ̀gá ọlọ́pàá wọn dábọ̀ o bébà á gbà ɛɛ eh, mɛ eba ɛma eh, bi esi sɔsi ne sɔsi ewusi eh, ɛyɛ sɔ ni o ewu esi sɛ wusi lónìí mi bàyɛ bá wusi létò wa ɛɛ. ọ̀la tí mo ṣe lójú ìwà láǹjẹ́ kó wá sí ìmúṣẹ. ká máa gbádùn lójú àlá ó ti sùn. <laughs> Diri kan avec de l'olivier ya ya. Ebe mo fẹ́ búra dada yìí o. Ṣẹ̀ṣẹ̀ ìrọ̀kìrán ni òun jẹ ni. Abẹ́ṣẹ́ àjogún bá nílé. Wúrẹ̀ ìgà. Ìjọ mẹ́ta. Ìgà dáre. Ọkùnrin ọjọ́. Ìgbìyànjú kan. Ọwà. Ṣàlàyé. Wúrẹ̀ ìgà. Gbogbo nǹkan tó sọ mo ti gbọ́, màá bọ́ ọmọ mi sọ̀rọ̀ ìwọ ni màá bẹ̀ kó má bójú mi jẹ́ lọ́dọ̀ ọmọ mi wọn pé mò ń tẹ̀ mọ́ ilé tí ọlọ́run á kọ àmọ́ ṣe o. àmín mọ́mí ìtọ́jú bá yẹjú kó o máa yẹ ẹ wò pọ́nù ṣé tí màá láìkẹ́ mo ní wá bá yín pé mo nífẹ̀ẹ́ tó mọ̀ pé ohun àtọkùnrin ní ìjà ìkéré kan ni but tọkùnrin bá kọ ni ọkùnrin náà ló ń fẹ́ ṣe rí èmi láìkẹ́ mo nífẹ̀ẹ́ gan-an kò yẹ yín sìn and again ṣe rí bó ṣe wà yẹn àtọ́jú ẹ̀ àtọ́jú àwọn ọmọ ẹ̀ so mọ́mí ọwọ́ yín ló kù sí máa ń pa sọ̀rọ̀ tó bá ti gbọ́ ìyẹn ló kéré jù mọ́mí ṣe fẹ́ gbọ́ màá ṣí mighty shop fún màá tún ra mọ́tò fún <laughs> mọ́mí ẹ wo nǹkan tó wà ń lẹ̀ ó tó pín o owó wà ń lẹ̀ o ẹ mọ̀ mí nà o mọ́mí dà ọ̀rọ̀ wedding yẹn báwo ni ká yẹ ṣe ṣé ńlá ni àbí ó ní kékeré àbí kí lẹ rò bọ́ mo láwọn èèyàn tó ń bọ̀ láti London Demola Woolish ọ̀làwálẹ̀ àyùbó ń bọ̀ èrò pọ̀ tó ń bọ̀ gan so ẹ bá mi sọ̀rọ̀ báwo ni ká ṣe ṣe mà. ó bá ẹ wọ̀nyí náà ni. ó ti tán gbọ́ mi ó làṣẹ fẹ́ gbọ́ mi tó bá ṣe yes ọ̀tọ̀ lówó yẹn tó bá ṣe mo ti gbọ́ màá mi ẹ ti jẹ lọ. madam eh? ah. Ah, ah, ẹ ti ń ronú ni ẹ má ronú mọ́ ìrònú yìí sì ń yóò dáa yìí dáa rẹ̀ sí ni lọ́kàn ni. ṣé ọ̀rọ̀ mi ò tóóró ni ọ̀rọ̀ mi tóóró tó ju bẹ́ẹ̀ lọ látọdún tí mo ti ń wá oyún mi ò róyún ní èyí tó lọ́wọ́ á dàjà tó fún mi olórí burúkú máa ń ṣàǹfààní ọkùnrin kan tí mi mọ̀ rí ó kàn tó dédé gbá mi tí mo fi tí mo fi lóòzó yún ẹ wá ní kí n má ronú mọ́. Ah. ọlọ́run ṣe ìlú dáa ṣàgbọ́ bí nǹkan bá ṣẹlẹ̀ ó ní ìyọ́ lọ́mú sí sójú yẹn ẹ dákun ẹ dábọ̀ ṣe é rí mo ní ọ̀ràn kan yóò fẹ́ báyìí sọ tẹ́lẹ̀ o àfa kan bẹ ní ẹ̀gbẹ́lẹ́ ya òní máa ń ka ibi sàdáwò mi tọ́sí tọ́sí tọ́sí ni máa ń sàdáwò mi ṣé ẹni bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àfa òun ó dá mi lójú wí ẹ rí ìwòsàn o. ẹ wo ṣe rí ní tèmi èmi ò tẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ yín kankan mọ́ torí ojú ti rí tó ṣé wàá rọ̀ kọ́ mi gangan fúnra rẹ̀ kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá pé ìyàn tójú bọlé bí mo ṣe wá fẹ́ wá lanu láti sọ fún pé à wọ́n ní àǹfààní kan wà níbi convention mi ì mọ bí mo ṣe lè sọ. ìyọ alẹ náà nù o àmọ́ ẹ ẹ ẹ ẹ sọ sí hàn náà ni o ẹ wí sí hàn ẹ bóbìnrin ni ó ti dá mi lójú bẹ́ẹ̀ bá débẹ̀ ah mo lè mú oògùn bá rí àdúrà yẹn gbà àdúrà yẹn ó ti àdúrà yẹn gbà ẹni yóò mọ dáadáa ni bó bá ti sọ̀rọ̀ báyìí bí èsì nínú bó bá wí kéèyàn kú lọ́sàn-án ẹni yẹn kú. ẹ má ti ronú mọ́ o ah, ẹ má ronú mọ́ o. ọwọ́ ń parọ́ lọ́dọ̀ wa ń bí o lóòótọ́ àfa oríṣiríṣi ló wà wà láì dá láì súnmọ́ bẹ́ẹ̀ láì lásìlá wa gbogbo ń tẹ bá gbọ́n bí òdodo ni. torí àwa ò ní torí ń ta fẹ́ jẹ ká fi bá ń ta àjẹjẹ nítorí àlòkè ọmọ mi ò lè parọ́ tàn yín o àti rọ́mọ bíi sista wa yìí lágbára díẹ̀ o. kílẹ̀ mi ò understand kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ yẹn. àwọn ìgbésẹ̀ wàláì tàláì àti rọmọ bí wọn alágbára ọlọ́run bá ló ń ṣọmọ mm. àmọ́ ẹ̀ ń láti múra ẹ̀ bá fẹ́ lọ́mọ láyè ẹ̀ láti múra. ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi ni kó tó di wípé ẹ ẹ máa ń lóyún kì í ṣe pé lóyún àmọ́ máa ń wálẹ̀ àbí. oyún ò dàbí alára àmọ́ wọ́n ti ní rí kó tó wá dé pé wọ́n ní ìjẹ́ lè rántí ẹni tí ẹ bá pàdé kó tó di pé oyún tẹ níyẹn ó wálẹ̀ ẹnìkan tí ẹ̀yin àti ẹ̀ ti ríra rí tó ti wá pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́yìn ọjọ́ pípẹ́ díẹ̀ sẹ́yìn ẹ̀tún á pàdé kó tó di pé oyún yẹn bọ́lẹ̀. bébí ń gbọ́ ta ló ti mọ̀ tẹ́lẹ̀ rí tipẹ́ tó pàdé. mi ò màmá mi ò rí ọ̀kan mi ò rí ọ̀kan kan. Hmm. ọ̀dà bóyá kà tó ń lò báyìí bóyá kò tó di pé oyún tẹ ní last bọ́ọ̀lẹ̀ ni o bóyá after ni o or before ẹni náà ẹ ronú sí bí ọkùnrin tẹ̀yìn àti ẹ ti mọ́ra rí tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ wá ríra mọ́ tẹ́ tó ń ṣe pàdé ara yín. kò sẹ́ni tí mo lè ronú sí pé mo pàdé láìpẹ́ àwọn náà máa ń gbé mi mi ò wá mọ̀ ṣe lè rántí bóyá èmi àti pàdé èèyàn kankan láìpẹ́. rárá rárá àfi ọkùnrin ẹni mú kú mú báyìí yóò kọlu ah, mọ́tò jóni yóò kọlu mọ́tò ọ̀nìkan la la lọ́la. kí ló fẹ́ ṣe báyìí ló fẹ́ ṣe báyìí ẹ̀dẹ̀mọ̀ nǹkan tí mò ń go through lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ pé èèyàn gidi èèyàn gidi tí wọ́n pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ sọ̀rọ̀ lọ́tì ẹ̀ sọ̀rọ̀ ní ọ̀sán no ẹ sà pẹ̀lú nǹkan tí mo rí ó lóun rántí mo dẹ̀ trust ìyàwó mi ó lóun pàdé èèyàn kankan fún náà kí la fẹ́ ṣe sáyẹn. ẹ ẹ ṣe ẹnìkan kọ lu mọ́tò yìí. ọkùnrin ni lọ́gùn gúrọ́ báyìí ni ìkọlù mọ́tò yẹn náà dẹ̀ lóyún àti bàjẹ́. ọkọlù mọ́tò lóyún fi bàjẹ́. Hmm. ẹ ẹ má bínú ẹ má bínú àgbọn bí ọlọ́run ò sí o òmùgọ̀lá wa ẹ̀dá nígbà tẹ pàdé arákùnrin yẹn mi ò mọ̀ bóyá ó ṣe ṣe ìlérí àbẹ́ ìlérí bóyá tí a bá tí n bá gán ní arákùnrin náà gẹ́gẹ́ bí ọ̀dọ̀ àwọn èdè àwọn haúsá bàbá rí arákùnrin ṣe ó ṣe ìṣekárí onítọ̀hún ní kúkúrú. ẹni tó kọlu mọ́tò wa yẹn. ẹ ẹ tẹpẹ lọkùnrin tóyún fi bàjẹ́. ká mú ká mú wá síbi hmm. i am sorry sir kó má jẹ́ pa àti get gbogbo ẹ̀ wrong o ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín mi ò rò pé èèyàn gidi tẹ̀ ń béèrè ni ó kọlu ìyàwó mi a tún bá sọ̀rọ̀ ó tún kò rí bí ẹni pé nǹkan tó ń ṣe important a ló jẹ́ Ah, ẹ̀rà mi ò rò kó lè jọun sá mi ò rò kó lè jọun sá. Ah, ẹ má bínú ṣé a lè rí irú onítọ̀. a lè rí ká bẹ̀rẹ̀ àdúrà wa láti bẹ̀rẹ̀ tá a bá lè rí ẹ gbìyànjú kó tẹ̀lé ní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ga ọjọ́ mẹ́ta ah, gbogbo ilé ẹ̀kọ́ pẹ̀lẹ́ bàbá rẹ̀ bóyá ga gbogbo ọ̀rọ̀ tó bá mi sọ ni mo ti gbọ́ èmi mo bí kíkẹ́ lọ́mọ àmọ́ wàá ní sùúrù tẹ kíkẹ́ lọmọ tó ń wò yẹn ó ní agídí díẹ̀ màá bá a sọ̀rọ̀ àmọ́ ìwọ ni kò máa bójú mi jẹ́ láti àkábàámọ̀ pé kí ni mo fún ẹni ọmọ mi fún. mọ́mí wọn ò ní bójú mi jẹ ẹ mọ̀ pé fún èèyàn lọ́mọ màá tọ́jú ẹ̀gbọ́n ni mà ẹ wá gbádùn mi <laughs> mo ní bójú yín jẹ tí n bá nífẹ̀ẹ́ mi ní rọyìn sí màá ọlá pé mo rí ẹ pé òkè ṣọmọ burúkú náà ni <laughs> torí ọlọ́run bá mi tọ́jú ẹ o mo fọ ọlọ́run bá bẹ ẹ o. kò sí wàhálà mọ́. má jẹ́ kó mọ̀ ní kábàámọ̀ kí ìyá mi ó ti mú sí i. ẹ má wọrí mà. náà ni ọ wà ní ìlú ọ̀tẹ̀ wọn lẹ́lẹ̀ fẹ́rẹ̀ mi. how are you. i'm alright. èmi hmm. ni mo rán mọ́mí sí ẹ mi kàn mọ reason why just like you mo fẹ́ fẹ́. Hmm, ọkọ mi ṣé nǹkan tẹ́ mú mi wá ṣe lèyí ni torí mo rọra ní problem ráńpẹ́ ṣé tí n bá tiẹ̀ máa fọ́kọ àbí bóyá mo ní mo fẹ́ fọ́kọ ṣé yà ń jẹ mí nìyí ni tẹ́ fẹ́ fi táyẹ́tì mi lọ sílé ọkọ. Ah, ah, ẹni sùúrù mi ò tí ì bá sọ̀rọ̀ màmí ni mò ń bá sọ̀rọ̀ màmí ó dùn mí o ó sàtẹ̀kọ́tẹ̀ tí ń pè mí kó ṣe pé mi ò gbọ́ mi ò fẹ́ dáhùn mi ì dẹ̀ fẹ́ rúùtì yín uncle ṣé mo lè béèrè kankan lọ́wọ́ yín. Ah, why not o free. ìyàwó yín kọ́. Eh, <laughs> ìyàwó mi wà bọ̀yẹn ló kéré jù máa gbálẹ̀ mi fún wọn lọ́tọ̀ kò yẹn sì nínú mansion ńlá ló wọn máa gbé. mami mm, ṣé ilé tẹ fẹ́ kí n wọ̀ rí tó bá tún fẹ́ mi náà á gbalẹ̀ fún mi lọ́tọ̀ tó bá tún fẹ́ lòmìnira tún gbalẹ̀ fún mi lọ́tọ̀ mi ẹ̀dẹ̀ ẹ̀rọ kò ẹni kì í máa. bíbí kọ́ mọ orí ẹ̀yin máa ti dúró. who is your baby are you normal? ẹ jọ mi ò fẹ́ root yín o because mi ò mọ eré ara i don't want to know you. ẹ o ti wá root mi baby. o ti root mi you know i love you. ẹ yọ baby yẹn kúrò because mi ò mọ yín rí màámi hmm, ọkọ mi èèyàn máa ń mẹ́ṣin lọ sódò mi bí ọba mo dó tó tán o ò lè fi tipátipá fún lórí mi bí mi ṣe wà yìí pẹ̀lú àwọn ọmọ tọ́lọ̀ ń fún mi mo ti wà ókè nǹkan tí ò tó ó máa padà tó ó máa tún wá ṣẹ́kùn mi ò ní ìdí ọkọ tí n bá dẹ̀ fẹ́ fọ́kọ fúnra mi ni máa rẹ́ni tí mo fẹ́ kó ṣe pé bí èèyàn kọ̀ọ̀kan máa wọlé from nowhere tó jẹ́ pé tó jẹ́ pé ó fìyàwó tó lé ní ẹni tẹ́yìn ìyá mi tẹ́ máa sọ pé kí n lọ fún onítọ̀hún torí pé kí ni mo ní problem. eléyìí ò rí bí ọkọ mi mo mọ ọmọ yìí dáadáa kò ń ṣe ọmọ burúkú báwo wọn tún ṣe máa tì ẹ lọ sílé tí ò dáa mo mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tẹ́lẹ̀ ọkọ mi máa tọ́jú ọ máa tọ́jú àwọn ọmọ mi. màámi ayé ti lajú ju gbogbo nǹkan tẹ̀ ń sọ ilẹ̀ ẹ má wọ ní ìfẹ́ rù sí màámi. ẹ mọ̀ pọ̀ ọmọ jẹ́jẹ́ mi ọkú tó bá ti yà yín ẹ wáyàwó mi ìlò tẹ́fẹ́fẹ́ bọ́ ẹmí o. kò ní súnmọ́ mi náà bíbí káàtì ẹ̀ fún mi. súnmọ́ mi kí iyùn ẹ̀ jẹ́jẹ́ ní kọ́ máa lọ. wọ́n lọ wọ́n lọ báwo. kírímìnà yẹn kọ́. ó ṣì wà nínú sẹ́ẹ̀ sọ. ok kò tiẹ̀ sí ẹnì kankan tó wá béèrè nípa ẹ̀ rárá àbí tó wà àbí tó sọ fún yín pé ibì kan làwọn ẹbí òun wà. Mm, not at all sir even gbogbo bí a ṣe ń bá sọ̀rọ̀ gan kò sound bí ẹni tó ní family àbí mọ̀lẹ́bí kankan níbí kankan. really. yes sir. ok ẹ máa lọ kó aṣọ ẹ fún sẹ́yìn ẹ máa release ẹ fún mi mi àtẹjọ fẹ débi kan. wà á ní gbé ní ga wà á ní gbé ní sókè ẹ̀dá kan lè máa gbìyànjú ni o Èdùmàrè ní gbé ní sókè. ẹ ẹ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ àfa ṣe àlọ́. ẹ má bínú hmm. mi o mọ̀ pé ẹ ti parí prayer yìí. ẹni ṣọlẹ. mo fẹ́ sọ̀rọ̀ kan kò dẹ̀ níwọ̀n mi kí ó bí àwọn couples nínú torí ta wá ṣe ń bí ikọ̀ yìí mi wọ́n kàn ṣáà sọ fún mi pé mo láti tẹ̀lé àwọn dé àfa àwọn. bá a ṣe wà bíi kódà àyà mi ń já ni mo ta wá ṣe. ẹ ẹ fọkàn yín balẹ̀. mo lè ṣe ń bẹ̀wò títí dìsì àti àwọn òbí mò ń bẹ̀rù. ẹ ẹ ẹ má jẹ́ ká ya yín já èmi mo ní kán bá mi mú yín wá síbi kan pè yín wá ẹ wo ọlọ́run á yín ẹ ṣàkó ìyá ìmọ̀dí tẹ̀ ń jẹ ìyá ìmọ̀dí lẹ̀ ń jẹ àmọ́ kó lè níyànjú náà ni mo ṣe ní kán pè yín wá ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́. kí lẹ sọ ìsà àìmọ̀dé báwo mu láwọn náà kọlu mọ́tò ìyàwó mi tó rìsọ́ọ̀tì sí tí olú ẹ̀ fi bàjẹ́ ẹ tún wá sọ pé ìyá àìmọ̀dé náà ń jẹ bíi ti báwo sá. ọ̀rọ̀ yín yé mi ẹ gbọ́dọ̀ torí àwíjàre kẹ wá jẹ́ títọ́ ọgbẹ́ mọ́ yín lẹ́nu. ìyá àìmọ̀dé lẹ́nu ń jẹ. ẹ ẹ ó máa yé yín tó bá yá ayé yín ẹ pẹ̀lẹ́ òdàrí èmi mo ní kán ọmọ yín wá síbẹ̀ tòótọ́ arákùnrin tí a bá ní bára wa lásìkò bẹ́ ṣe wà yìí ẹ jẹ́ ẹnìkan tí ọlọ́run fún ní ẹ̀bùn àlá tí mọ́ ńlá là dáadáa lóríṣiríṣi lónírànràn àlá àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni àfa ilé sọ ìbí ìgbà tá a jọ ń gbé lé ni hmm. a ah, ọlọ́run mà tóbi lọ́ba o ẹ rí mi tán torí mò ń lá dẹ́ndé àlá. ẹ ṣe sùúrù nínú àlá yìí ẹ wojú arákùnrin yìí ṣé ẹ tí ìbá pàdé nínú àlárí. Ah, àfà ah, ẹni ọlọ́run ni. alihamudulilayi. ìbéèrè tẹ béèrè ibi mọ̀ pé ẹni ọlọ́run ni. alihamudulilayi. mo ń bá wọn pàdé lójú àlá mi dáadáa. ẹ sà mo gbọ́ tẹ sọ nígbà tá a kọ́kọ́ wá síbí ẹ dẹ̀ ti sọ nígbà tá a débí ẹni lọ́dọ̀ tiyín ìtàn máa ń sọ pé kéèyàn mú kan èèyàn lè mú kan lọ́dọ̀ tiyín ẹ jọ ọ̀ǹtún tán máa ń sọ pé ń fọ̀ tán máa ń wọ̀n tán ń fọ̀ sínú omi yẹn ṣé èèyàn lè mú lọ́dọ̀ tí yín bí. Ah, ah. torí mo fẹ́ kí máa yín mú mi o. ẹni sọ̀rọ̀. ẹ jọ omi ọ̀hún tún yẹn báwo lẹ ṣe lè bá mi gbé fún bàbá ìkan mu tàbí kán fi wẹ̀ torí tí bàbá yìí ò bá mu omi ọ̀hún tún yẹn láàárín ìṣẹ́jú kan sínsìn problem máa wà níbí o. ẹ wò ẹ wò mo sọ fún yín iná máa sọ bùrù nù ẹ̀yin oníṣòro lọ́lọ́wọ́n bá wà ẹ ṣe rí ká mọ omi wọ̀n kì í ṣẹ̀ṣẹ̀ ìwòsàn ni wọ́n tún jẹ́ lára kò sẹ́ni tí ò lè mú gbogbo àná la máa padà mú wọn tó níbi ká tó kúrò bí àmọ́ ìyẹn ṣe sòrò fún mi ṣe ti gbọ́ ẹ mò ń gbádùn yín ọjàre àfàwà. ẹ ṣe rí i lójú àlá mi ọlọ́lá ni ọlọ́run ṣe mí hmm. mo ní owó gidi but ẹ̀yin alágbàfọ̀ ni ah! a dry cleaner by profession kí ló ń yẹn. ẹ máa wá aṣọ fọ. ẹ sà wọn ní tá a bá pẹ́ lórí èmi èsì kì í ṣe ń bá èèyàn bẹ́ẹ̀ ni èmi àgbàlagbà lẹ sọ bẹ́ẹ̀ ẹ tètè jẹ́ káwọn ọ̀ǹtú yìí fún ẹ jẹ́ kí ẹ jọ ṣe bẹ́tù wọn àbí tí màá lè fi wẹ̀ tí ò bá wẹ̀ á bọ́ra sí òhò nǹkan ṣe o. wẹ̀ ní sòrò ṣàrí wọn tó tẹ́ ń sọ yìí wọ́n máa mú èmi máa mú ẹ̀yin náà máa mú. amúyọ̀dá sà. èèwọ̀ sọ ní gbogbo ara máa mú but gẹ́gẹ́ bí ohun tí mo sọ ẹ jẹ́ àníṣòro tí àwọn Yorùbá ní bí ojú bá farabalẹ̀ yóò ṣe kí ni. you are a laundry man. Okay. a dry cleaner by profession. in my dream mi sọ pé lójú ayé. nígbà tí mo dẹ̀ fẹ́ nígbà tí mo dẹ̀ fẹ́ padà mọ̀ yín mo rí pé ọ̀gá ọlọ́pàá ni mo ní ọlá gan àti ẹ̀kọ́ lóra wa by style. àfà kọ́mọ̀ máa fi tí mo fẹ́ sọ ẹ̀ kọ́mọ̀ fi bínú. ẹ sà ó máa dí pẹ̀lú gan lójú àná mo wòye àjẹ́ seriously bẹ́ẹ̀ ni tọ́ọ̀lì ìyá tí mo fi jẹ́ yín kó ẹ̀kẹ́ pàdé mi lójú ayé kẹ́ dáríjì mi but ẹ̀yin náà ti gbàgbọ́ pé àlá ni tó lówó gidi ọlọ́lá ọlọ́rọ̀ ni mí lójú àlá yẹn wọ́n dẹ̀ ní ẹrú rẹpẹtẹ. ǹjẹ́ mọ̀ pé lójú ayé ni àwọn ọmọ gúùdù wọn nù bọ yín yìn. ẹ tó bá jẹ́ reality tí mo sọ ni for dream tẹ́yìn bá lówó lójú àlá èmi ní ìbọn lójú ayé. ọ̀dà ẹ ìyàwó wọn ṣé ẹ ti báwọn náà pàdé rí lójú àlá. má ṣe o seriously mo bá wọn pàdé. ẹ rí eré tó ń ta ké. no. ó ń lo ata. no. ó ń bá wọn já ẹ̀wà. àtọ kí ló ń ṣe. ẹ jẹ́ ọ ṣe ẹ ṣe sùn ẹ ṣe sùn. àwọn dàbí partners ni ẹni dúró. ṣèlú bá ti tọ́wọ́ yẹn. mo rí ìyàwó wọn àáfà lójú àlá ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe lójú àlá yẹn ọ̀tọ̀ ni àti pé lójú àlá yẹn wọn kì í ṣe àwọn tó ẹni ẹni tí ó fèsì tí mo rírì bọ̀tí wọn ń ṣe ìyàwó tiwọn lójú àlá torí ìyàwó tiwọn lójú àlá nígbà tí mo dì pẹ̀lú mo tún gbà ìyàwó dream ni o. wo tó bá jẹ́ pé lójú ayé òun ló ti gba ìyàwó mi ọlọ́run gbọ́kẹ́ ní ayẹta lára àbọ̀gbọ́ kó o ní ayẹta lára tí bá yìnbọn fún ẹ tí bá yìn fún ẹ láyé aborí ni èmi ni mo sọ bẹ́ẹ̀. it's a dream please. no no no no no mi mi mi sọ bẹ́ẹ̀ hmm, jẹ́ ká kànjọ pàdé lójú àlá kó o wá gba ìyàwó mi lójú àlá kò yẹ o ò ní jí sáyé. ẹni sọ̀rọ̀ ah. ah. ṣé mo lè fọ́dà nínú ẹgbẹ́ admission. ẹni sọ̀rọ̀ báwo lẹ ṣe rí àwọn sí lójú àlá. excuse me you are my partner in dream ẹ̀yin partner mi ni wọ́n jẹ́ lójú òun aláyìn ẹ̀ ń ṣiṣẹ́ fún mi nínú àwọn ẹrú tí mo ní lójú àlá èyí tó bá ti lóyún ẹ̀yin ni máa ń pè tẹ́ máa ń wá bá mi ṣe oyún yẹn ṣìbáṣìbò àti ẹ̀mọ ọmọ tó lóyún yẹn. wọ́n máa ń bá yọ oyún. exactly. ibi ká ń bọ̀ bọ̀. might get ready. ibi very perfect in that. ó dà ẹrú tó bá wùn yín kó wá padà lóyún kí ni wọ́n sọ fún yín lójú àlá tẹ́ ẹ máa ṣe ìjẹ́ lè rántí tí wọ́n sọ fún yín lójú àlá pé solution rèé o tẹ bá fẹ́ kí ẹrú mi padà lóyún o àbí tẹ fẹ́ kó bímọ kí ni wọ́n sọ fún yín pé kẹ́ ṣe. àfà báwo lẹ ṣe mọ gbogbo àlá tí mo dá yìí. ẹ̀yin ẹ ṣáà dá mi lóhùn. ẹni Ọlọ́run ni no doubt about it wọ́n máa ń bá mi sọ wípé solution tí mo lè ṣe rèé fún ẹni tó bá wù mí náà lóyún ẹ̀kọ́ kọ̀ọ̀kan lóyún. àdìgún abẹnú ògùn rí abẹnú gọ̀ǹgọ̀ gbà á o ti ní àṣeláṣe o oníkábẹ́ ẹ̀sà oògùn tó máa fáwọn ẹrú rẹ mu kó má bàa lóyún kó má bàa di lọ́wọ́ iṣẹ́ tiẹ̀ òun nu kò sínú omi àbò oúnjẹ kò gbé fún mi. wọ́n mú. bẹ́ẹ̀ wọn lè lóyún dépò pé wọ́n gbúròó ọmọ ó ṣé mo dúpẹ́ kó bá jẹ́ ó ṣe ṣàlàyé fún mi ní inú mi dùn púpọ̀ ọ̀n sàbí ológun iṣẹ́ yòórùn mi máa jẹ́ kọjá bó ṣe bó ṣe lérò mo dúpẹ́ lọ́rẹ̀ tirẹ̀ ní àdá ó ṣeun. àmọ́ wá kàn kankan o bàbá wa lọ́jọ́kọ́jọ́ àdígbàkigbà tó bá ń wọ̀n kó jẹ́ kí ìkan àwọn èrò rẹ̀ kún un lóyún jẹ́ ń fún lẹ́rọ rẹ̀ bó o bá ti nígbín kan omi inú ìgbín òun àti ìwé akíntọ́lá adéfínrín kó wá fún un díẹ̀ sí kó pọ̀ kó fún un wẹ́rẹ́ ni yóò lóyún. àlóyún ìyẹn kí n bá finú fẹ́ dọ̀ pé òun mi kí ẹnikẹ́ni inú wọn lóyún tí mo fẹ́ yọ̀ǹda rẹ̀. ó Mm dúpẹ́ ọṣẹ gbogbo. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi alihamudulilayi mo sọ fún yín pé ẹ̀yin oníṣòwò lọ́wọ́ bá wà ibi tá à ń lọ ò jìnnà mọ́ ibi tá à ń yà ló pọ̀. ṣe rí solution tí wọ́n fún yín lójú àlá yín tán ni kẹ́ máa ṣe fún ẹrù yín tó bá. Ba padà lóyún kó padà lóyún tẹ́ fẹ́ kó bímọ ẹ yìí rántí solution yìí. ta ta. ẹ máa bá mi tẹ̀lé wọn lọ lé báyìí nǹkan ní kẹ́ ṣe tẹ́ máa ṣe fáwọn ẹrú tẹ́ fẹ́ kó lóyún kó bímọ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe fún mi. ta ló fẹ́ tẹ̀lé wọn lọ́lé. ẹ máa tẹ̀lé wa lọ́lé sà yes sà. ẹ ẹ wo ẹ fọkànbalẹ̀ ṣé mo pé ẹ mọ bẹ ṣe débi èmi mo ní kán tó yín lẹ́ǹdí tẹ wà pé kán mú yín wá wọ́n dẹ̀ ti ń gbọ́ wọn fìyà jẹ yín tẹ bá wá tẹ̀lé wọn lọ tẹ ṣe fún wọn ìrìn tiyín náà kẹ́ǹkan o. níbo. ẹ wò ó ṣe mọ̀ pé mo sọ síwájú wípé ìyá ìmọ̀dílẹ̀ ń jẹ ẹ tí ẹ bá fẹ́ kí solution wà sọ̀rọ̀ tiyín náà tẹ fẹ́ kó lójútùú ẹ̀ ń láti padà wá síbí o èmi àti àtúnyẹ̀ ọlọ́run ẹ bá fẹ́ kí gbogbo àrùn tó wà lára yín ṣùgbọ́n àná ọ̀gbìn kan. فضله ساتي ما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين àfa kí n máa kúrò ní ìṣòro kan kí n máa bọ́ sí kan ọ̀tọ̀ ni ogun ojú àlá yìí ó ti sú mi ẹgbàá mi ṣàmúlò Now you have it in. Now. Ìgbà ẹni tó wálé ayé náà ló wálé ayé ogun. Àmọ́ tàbá wá jagun yẹn débi kan náà bàbá wálé ayé àmọ́ ń sin ní tòótọ́ ni. Ah! Orí méjì kádàrá tìlẹ̀ bí ẹgbàá yìí ó lágbára díẹ̀. Ìwọ náà wo gbogbo àlàjò máa ń lá lójú ọ̀run. Ìwọ ni máa ń gbàgbé olówó ní ọlọ́rọ̀ ní bọ̀rọ̀kìnní ní ọlọ́lá ní ìwọ rẹ̀ tọrọ òde àti ìsìnkú lójú lójú ayé ìjìyẹ fún ara lára tọrọ àti ìsìnkú olùṣirò ṣé o ní ẹ tí mo rí pẹ̀lú ọ̀rọ̀ ẹ kò ju wípé aláfíwọ̀ ńlá yẹn rírí tó ń rí rẹ àwọn kan ni wọ́n ti lo ìgbà ìgbésí ayé yẹn sẹ́yìn àwọn tó ń lo ìgbà ìgbésí ayé yẹn sẹ́yìn ìwọ wá ń jẹyà ìyà ìmọ̀dí ẹ̀ṣẹ̀ ìyà ayé tí wọ́n jẹ yẹn ìwọ wá ń jìyà ẹ̀ báyìí ìyẹn mo ti sọ fún ẹ wípé ẹ̀ṣẹ̀ ìmọ̀dí ló ń jẹ. àwọn kan wọ́n ti lo ilé ayé irú ilé ayé tí mò ń lò lójú àlá yẹn tẹ́lẹ̀ ah. gbogbo ìgbésí ayé nǹkan táwọn lò tẹ́lẹ̀ yẹn náà fi ń àfẹ́tì mi báyìí kí ni tèmi ti wá jẹ́ nígbà tí mo wọ́n rí ó ṣe máa fi gbèsè ayé tí mo tọ́ ti lò kó bá tọ̀dọ̀ mi. àràgbà òun ni ṣẹ̀rí ní ayé ìgbà ní tó ṣókùn kò sáwọ ẹ̀dá pọ̀ la fi máa ń ní kéèyàn máa ṣe jẹ́jẹ́ wọn ní ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra ayọ̀ àbẹ̀rẹ̀ iṣẹ́ nìkan bó bá ṣe é pé àwọn kan mọ̀ pé àwọn kan ti lo bá àwọn kan ti lo ayé táwọn ń jẹ ìsẹ́yìn ni lóyàwó a máa ṣe jẹ́jẹ́ bóyá wọn bá má yọ̀ láyọ̀ jù àmọ́ síbẹ̀síbẹ̀ lọ sọ tó wà láyé tí ò láyé jù. Ìgbà kan bẹ̀rẹ̀ náà. Àwọn ìyá tó gbé ní àti bàbá tó gbé ní wá sáyé ìbò ni wọ́n wà. Báàmì àti ìyá mi wọ́n ti kú, wọ́n ti kú tipẹ́. Kódà mi ò fi taratara gbọ́n tó mọ̀ wọn. Ìmọ̀ ìlà wà nínú ìlú àwọn èèyàn ni wọ́n ṣètọ́jú mi tí mo fi ń dàgbà kódà wọn bá wí tí mo kà mo fi mọ̀ kọ mọ̀ káyì ọpẹ́lọpẹ́ àwọn wọ̀nyí. ọlọ́run bá ọba ló fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kó lè ṣe ìwà àmì ìyọ̀nà ọ̀gá gbogbo nǹkan ayé pátápátá ló máa tún ọmọ ọlọ́run ọba nǹkan ní òṣèlú ìdí nìyẹn tọ́lọ́run fi jẹ́ obìnrin káwa máa jẹ́ àwa ìdí nìyẹn tí ọba òfìfì jẹ́ èmi tí ò sẹ́ ẹ̀dá alàyè tó lè lè jẹ́ èmi lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba ni èmi àwa ni àwa ẹ̀dá òmùgbé tó bá rí ẹ̀dá tó bá ń pẹ́rẹ́ lẹ́nu ẹ̀ fún aláìní ọ̀nà àbáyọ tó tún wá kúrò ó wà lọ́wọ́ èmi àti wọn. ó ti yá àjọ àṣeṣe àjọ máa kún fún ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ àti àdúrà tó ààwẹ̀. bẹ́ẹ̀ni èmi wá ní ọ̀sà. a jẹ pé èmi kàkí máa gbàdúrà tó lọ fún wa lórí àmọ́ ẹ jẹ́ ìṣàlàyé ìkọ̀kọ̀ fún mi. ọlọ́run ò ṣe é tàn jẹ́ o kì í ṣọba tá a kúrọ́ fún un kì í ṣọba tá a lè máa bá lo diplomacy o bó bá mọ̀ pé o ní ọ̀sà tí ò ní mú ẹgbàá wẹ̀ ọlọ́run yọ̀ǹda àmọ́ àwọn kan tí Ramadan bá dé iná máa ń ná tipa wọn ní ọ̀sà àwọn ò lè gbàwọ̀ àwọn bí Ramadan bá lọ ọtí ìgò méjìlá ò tó wọn mu wọn ṣe ń mu bíà náà máa máa mu gbogbooro náà máa máa mu ọtí lé lórí lóríṣiríṣi tó bá fi gbogbo inú ilé tó bá fi ṣe oúnjẹ fún wọn wọn á jẹ tán o wọn ò ní rántí pa ní ọ̀sà o tí ò bá tí ó tí ò bá sásìkò àwẹ̀ oríṣiríṣi nǹkan ló ń jẹ bó ṣe ń mọ̀ gbogbo ló máa máa mú ẹ gbogbo bá lè mú láyé iná máa máa mú ṣùgbọ́n tí àsìkò àwẹ̀ bá dé iná máa rántí fáwọn ní ọ̀sà o. pẹ̀lú bẹ́ẹ̀ ṣàlàyé àròjù gba eléyìí. ẹ gbà àwa náà bá yín gbà ọ̀làkùn ṣe àdúrà tó pọ̀ òun làwọn fi gbà tó wà bẹ́ẹ̀ bí ẹ bá dẹ̀ o kò sí lọ́wọ́ o. ẹ̀rẹ̀mọ́ ṣàtẹ̀lé o lásìkò ni ó gbogbo léèrú yìí. I don't really think I want to do this because my life is at stake here. You know it. It's at stake, Bawo. Falaka is at stake, Bawo. Do you think I could just joke with your life? Let me tell you something. We're keeping this baby. This we, we, we like we actually know this baby come at the wrong, wrong time. You know, we're keeping this baby. We affect a lot of things in our life, our career, like everything about our life. let's do this thing jẹ́ ká ṣe kìíní. i i know but. fọlákẹ́ fọlákẹ́ jẹ́ kí n sọ ọkọ fún ẹ mistake is the mother of all success yóò sọ fún ẹ àti rí pàtì ṣe mistake yẹn nìyẹn má jẹ́ ká dúró má jẹ́ ká ṣubú síbi tá má jẹ́ ká dúró síbi tá ṣubú sí jọ. owó ni mo nílò ọ̀rọ̀ ọmọ ló gbé mi débi ẹ̀dá kan ẹ̀dá kan tí bá tiẹ̀ lè rí ìwọ̀nba jíǹjì kan kì í tiẹ̀ ẹ̀dá kan Okay. I think I let me. Ah! Ayé yín you ní bàjẹ́ o. Gbogbo ohun tó ń bà yín no, lọ́lọ́wọ́ bà yín gbé. I don't expect you to give that kind of man money. Exactly. Nǹkan tí mò ń sọ gógógógó ni. Do you know what? I know that we also, if K is not taken, we will soon come to be in his own shoe. Eh? exactly tá a bá tètè ṣe nǹkan tá a máa ṣe lórí ọ̀rọ̀ yín yẹn a máa padà bọ̀ àtọ̀rọ̀ jẹ náà exactly jọ Fọlákẹ́ you know i love you like o ò mọ bó ṣe bó ṣe tó nínú ìgbésí ayé mi jọ jọ let's do this thing jẹ́ ká ṣe. okay okay no problem i will. It's still a shock to me, but I've heard you. Exactly. You know I love you, baby. Come on, come on, come on. Every woman got a machine. Lucky baby, sorry. Sorry. Take him to the Amalo. No, are you sure I'm going to be fine? Ah, of course you will. Sorry, eh? You might get your jig. Look at Look at Look at Look at Look at Look at Look at Look at You know what? You know what? Chairman! Folake, Folake, Folake, Folake, Folake, Folake, Folake, Folake, Folake, kílódé Hello hello wẹ̀rí ẹ̀ ń bolo wa máa mú kí bọ̀ máa mú kí mọ́tò mi bọ̀ máa mú kí mọ́tò bọ̀ ó yẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìbálòpàgbé gbọ́mọ̀ gbọ́mọ̀. àyìnbé àyìnbé kí ló sì yọ kí ló sì yọ ọ̀pọ̀ ọ̀pọ̀ nínú yẹn kò inú yé ah, àwọn àwọn ẹ ṣé wọn ò gbọ́ pé. àwọn wo ni àwọn ọgbọ́n ò gbọ́ pé kí ni tí ń ṣe yín gan-an. àìdè fẹ́ kú mọ́ ọ lọ́wọ́ bí ẹ tún sọ. ọgbọ́n wèrè àìdè fẹ́ kú ṣe báyìí ni ò tí kú ṣé kí wọ́n dókó kú ni. jẹ́ káyìndé ó kú kó máa lọ àbí wèrè ni ah, ó ní sọ fún àná àìdé báyìí bá lọ. àìdé àìdé àìdé àìdé tó bá máa kú kú ikú gìrìgìrì tí wàá tó níbodè ẹ lè fa ìtara ẹ tó bá dọ̀hún. ó dàbí pé wọ́n fi májèlé sí oúnjẹ tó ń gbé fún. ẹ fi májèlé sí oúnjẹ. Ah, ah, ah. ariwo àdìgún eh, ah, ní. Eh, eh, wọ́n filẹ̀ yóò mọ sọ pé yẹn lọ́wọ́ mi ò lè gbọ́ gbogbo rádà àdá ah, tó tọ̀ yẹn. Ayíde àti gbogbo ọ̀rọ̀ rẹ̀ wọ́n jẹ́ paraba àyà àti rọ́dìrọ̀ rẹ̀ ni wọ́n ni wọ́n jẹ̀ nínú ìyá. Ayíde Ayíde. Àyìndé Àyìndé Àyìndé Àyìndé ẹni pa kúnukú ò ní tọ́jọ́ o ẹni pa kàlàmọ̀gọ̀ ò ní tóṣù ẹni bá pa Àyìndé yìí kò ní kíje. yẹ́wọ́ ẹ̀lẹ́ yẹ́wọ́ igbó ti dàrú o. kí ló ṣẹlẹ̀. Hmm, hmm, hmm, alágbàfọ̀ ló da ìgboro. alágbàfọ̀ wo tí o bá ṣe kí ni tí n bá pọ́n ẹ̀ ní síkó. ìyá wa ẹjọ́ ẹ mọ̀ bínú nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé àyìndé alágbàfọ̀ àyìndé alágbàfọ̀ alágbàfọ̀ ọ ní ó jẹ oúnjẹ kan tí májèlé wà nù ẹ ọwọ́ aṣaláìsí. kò tẹ́lẹ̀ ìjọ kú pátápátá kò ní padà wá ní o ẹgbẹ̀lẹ́. adigun àfihàn tó pa ilé alágbàfọ̀ àfihàn tó pa ilé ọkọ mi. àìdè àìdè ah! má lọ àìdè má lọ àpọ̀tà pọ̀ àìdè má lọ ìwọ adigun ọ̀ ní pẹ́ẹ́lí rẹ̀ àìdí mi àìdí mi dà ẹ bá mi wá ẹ bá mi wá ọgbà ìyàwó ẹ tó tún pa. gbàdúrà mi gbàdúrà mi bàbá bẹ̀bẹ̀ mi ọ̀la tí mo nílò ojú wa láì jẹ́ kó wá sí ìmúṣẹ ṣé orí mi lórí adé òjẹ́ kàdé òye orí mi kí n kúrò nípò ẹrú tí mo wà lásọ̀rọ̀ mi gbàdúrà mi gbàdúrà mi bàbá bẹ́bẹ̀ mi ọ̀la tí mo nílò ojú wa lájẹ́ kó wá sí ìmúṣẹ. Yeah! Yeah! I mean yé yé yé olówó mi má lọ ẹgbà mi ẹgbà mi ah, kí ni ó ah! jẹ yé ẹwọ ẹwọ ẹwọ lẹ́yìn gbogbo ní ìtajà yìí kọ ni ọ̀rọ̀ yé ẹ̀wọ̀ ní ẹgbẹ́ àpòrò wa ẹ̀wọ̀ ní ẹgbẹ́ àpòrò wa yé yé yé yé onígbòkó onígbòkó màgbọ́dọ̀ lọ yé ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ sáré mi ẹni kò tún mi ẹni mú ẹni mú ẹni mú bẹ́ẹ̀ ni mú ẹni mú bẹ́ẹ̀ yé ẹni mú ẹni mú bẹ́ẹ̀ ni mú ẹni mú ẹni mú ẹni mú ẹni mú ẹni mú ẹni mú ẹ wojú ẹ mi. Tá no seu rei. Ìwọ àdìgún oníkòkò àrò ọmọdọ́mọ ẹ máa máa gbọ́la ni wọn ò ní tọ́lá wàhálà òun ìdààmú àtìpáyín kékeré ló máa jẹ́ ti àwọn àrò ọmọdọ́mọ ẹ àdàbí tó bá jẹ́ pé àyìndé àbí èmi ìyàwó ẹ̀ àṣẹ̀rí ló ló ṣe dá èmi wá légbodò ẹ̀jẹ̀ èmi àti àyìndé ó máa bí ẹ́. Adigun òfò ló máa ṣe o. Ah! Àjọkẹ́ ah! bùbá má ti ṣe báyìí ah! kí ló ṣe léyìí fún. obìnrin tó náà ṣépè yìí fún ẹ lójú àlá tó dẹ̀ parẹ́ ṣé ẹ bá rí arábìnrin náà ṣé ẹ lè dá mọ̀ lójú ayé. ìyàwó mi ni ìyàwó ilé mi ni. Mm-hmm. ṣé ìyàwó ẹ lójú àlá àbí ìyàwó gangan. ìyàwó ilé mi gangan. lóbìnrin táwọn yìí. bẹ́ẹ̀ ni wọ́n ní mo ń padà rí lójú àlá. tó ṣe pé. tó ṣe pé fún mi láàyè láàyè lọ títóbi rẹ̀ ọlọ́run ọba ìyàwó ilé ẹni. ẹlẹ́ǹkejì ìlú tó ti máa ń ríra ẹ bí olówó bí ọlọ́lá bí ọlọ́rọ̀ lójú àlá náà ṣé o mọ̀ lónà àbọ̀ ọmọ orúkọ ìlú náà. Ah, ìlú ayédáadé ni ìlú ayédáadé ni ló ìlú yẹn lójú àlá mo dẹ̀ ń gbọ́ pé ìlú wa nìyẹn láì ṣàlá láì ṣe àlá rárá lójú ayé gangan ìlú wa ni ẹ̀mọ̀ ẹ̀mọ̀ pé mi kéré nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ wọn bàbá mi ìyá mi ti kú yẹn so mo mọbẹ̀ fúrífúrí ni ṣùgbọ́n àti mọbẹ̀ ò le màá débẹ̀ bá ìlú ayédáadé ayédáadé ni ayédáadé ló bẹ́ẹ̀ ni ìlú yín gangan ìlú wa ni. alihamudulilayi alihamudulilayi àkọ́kọ́ tó máa kọ́ ṣe rí ìyàwó ilé ẹ̀ tó ní orí lójú àlá tó ṣe pé òun ló máa lọ wákùn ṣùgbọ́n pé òun náà ti bínú lọ. bẹ́ẹ̀ wàá wakàn wàá bẹ́ẹ̀ o. Hmm. bẹ́ẹ̀ ni ẹ wá lọ síbikíbi tíyàwó yín bá kó lọ kẹ lọ bẹ́ẹ̀. wàá bẹ́ẹ̀ ó dẹ̀ di dandan kó gbọ́ sí ẹlẹ́nu wàá bẹ́ẹ̀ níbi téèyàn ti ń bẹ́yàn téèyàn ti ń gbọ́. ẹ wò ìdí rèé o ìdí tó fi láti bẹ̀bẹ̀ yín ni pé lẹ́yìn ìgbà tó bá bẹ̀bẹ̀ yín tán ẹ̀yin méjèèjì ẹ̀ wá jọ gbéra lọ sílùú ayédáadé nílùú yín níbi tẹ̀ ti máa ń ṣe bí olówó bí ọlọ́rọ̀ ṣe mọ̀ pé ìlú ọ̀hún ló ti ṣépè fún yín ibẹ̀ náà ló ti máa fẹnu ṣàdúrà fún yín ní gbogbo ìkún yìí bá tán lórí yín tẹ́ ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ tí ò gbẹ́bẹ̀ báwo ni ó ṣe tẹ̀lé yín lọ sílùú ayédáadé ṣẹ́ni kó di dandan kẹ́ẹ̀bẹ́. iṣẹ́ ńlá rí máa wà lọ ọlọ́run jẹ́ kó gbọ́. iṣẹ́ ńlá ni ẹni tí ó wọ̀ná yóò ṣiṣẹ́ ẹni tí ó wà lùjọ́ náà náà iṣẹ́ ni yóò ṣe. ẹjọ́ ẹ ṣàánú mi ẹ bá wa ṣe rí àwọn àgbàlagbà náà ni wọ́n pòwe ẹ má bínú pé mò ń pòwe níwájú yín wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àtúrò ẹ̀yin lẹ ṣábì ẹ̀yin lẹ bí ṣé ó máa lóun ò gbọ́kàtà ló ń bínú sẹ́mi ọkọ ẹ̀ dẹ́sípà pé mi ò tiẹ̀ jẹ̀bi ẹ̀ ṣó máa lóun ò ní gbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu ni mò ń pàgọ́ ẹ̀ kó gbé mú dẹ́ni kẹ́ bá mi bá sọ ẹni rárá màmá. ẹ wò ẹ ṣàgbọ́ gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ ẹ lísìn ẹ gbọ́ wọ́n ní èèyàn àti ìyàwó yín lẹ́jọ́ ní iṣu ìyàwó yín lẹ́ṣẹ̀ wọ́n ní tẹ́ bá ti bẹ̀ ìyàwó yín tó bá ti gbọ́ èyí tó kàn wọ́n kékeré ní bẹ̀ ẹ dẹ̀ takú síbí. àwọn máa ní wéètì jèmi lọ ìbáwọn náà bí. ẹ jẹ́ ń tẹnumọ́ wéètì wéètì látàárọ̀ èwo ti wéètì nínú ọ̀rọ̀ yìí gan tèmi máa ní wéètì tèmi máa ní wéètì gbà tẹ́tẹ́ tẹ́ ìjọ ríra yín kọ́ ṣé mo wà ń bẹ̀ ni ṣọ́ọ̀rọ̀ ẹ gan o ṣọ́ọ̀rọ̀ ẹ gan o lọ wọ́n jẹ́rẹ̀ ẹ̀gọ́ o wọ́n ní kó lọ bá tó bá bẹ́ tó bá gbẹ̀bẹ̀ tí ọba dẹ̀gbẹ̀ kò sẹ́yìn tó kàn mí ń bẹ̀ ẹ̀yìn tó lọ bára yín lọ́rùn ah. kò yẹ dààmú ilé ayé mi. tí yóò bá tiẹ̀ wúwo ah. èpè wọn kì í ṣe pé àbí abẹ́ ẹ̀mí mi báyìí. ẹ lè bá a dá sí màmá. àti pé gan ìwọ̀nba nìyá ìyàwó máa ń dá sọ̀rọ̀ ẹ ti gbọ́ ẹ ẹ jẹ́ ká ṣe kí a kà tètè máa lọ. ẹ ṣe òkú sí wàhálà. ṣé ìsáàdì ló ń tó ìwà rẹ àbójú mi àmọ́ tàn mí jẹ ni. náà ní àdìgún. ẹjọ ẹ má bínú mo gbọ́ tí ẹ pé àdìgún kòkó. kó lè jẹ́ àjọ abáyé àti bí ẹyin ọbẹ̀ ẹ méjì. màmá ṣe ẹ mọ̀ mi rí ni. ìgbà padà jẹ́ báànú pàdé ìbò lóore pàdé láyé mi. àdúrà mi gbà àdúrà mi bàbá bẹ́bẹ̀ mi ọ̀la tí mo nílò ojú wa láòjẹ́ wọ́n máa ń sọ̀rọ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí ìtàn tí mo bá àdìgún oníkòkó pé ọmọ ọmọ àdìgún oníkòkó ni mo jẹ́. Hmm. èmi náà ń wò bẹ́ẹ̀ ah, ẹ mọ̀ jọra o kódà tẹsẹ̀tẹsẹ̀ lẹ ìjọra àdìgún àdìgún kòkó hmm. olówó ayé a máa jayé bí ẹni jẹsù ni àdìgún mọ̀ lọ́rọ̀ o ṣe ni máa pàṣẹ bí ọba àlù kan kódà olókìkí èèyàn sì ni àdìgún tí mò ń sọ̀rọ̀ rẹ̀ bí ọba àlù kan ni sórí ìlú ayédáadé wa yìí àdìgún kan ayédáadé wa yìí kan ni àdìgún gbajúmọ̀ àmọ́ ó ní ìgbéraga àdìgún tó ti pa àwọn kan lẹ́kún bẹ́ẹ̀ ló sì tún pa àwọn kan lẹ́rìn-ín. Hmm. àjọkẹ́. Mm-hmm ṣé èsì àjọkẹ́ rè ni. àjọkẹ́. màmá èmi ò ń ṣàjọkẹ́ o kíkẹ́ lorúkọ tèmi. àjọkẹ́ kíkẹ́ ọmọ mi níbo ló ti mọ arábìnrin yìí. ìyàwó tèmi lélẹ́yìí ìyàwó lémi ni kò dẹ̀ ń jẹ́ àjọkẹ́ kíkẹ́ lọmọ lórúkọ ẹ̀. kábíyèsí ìrẹ ọlọ́run kí lẹ rí màmá. tó tọ́ ọ láàárọ̀ hmm. ọmọ mi. màmá. sórí àjọkẹ́ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ òun ló ṣokùnfà bádìgún ṣe rẹ̀ ọ̀run àrùnà. sórí àjọkẹ́ yìí òun ló fi mọ́jèlé sínú oúnjẹ àdìgún òǹkòkò tádìgún òǹkòkò fi jẹ́ pé ọlọ́run ọba nígbà tádìgún gbẹ́sẹ̀ lé kódà inú túbú àdìgún òun làyìndé alágbàfọ̀ ọkọ àjọkẹ́ ibẹ̀ ló kú sí. gbogbo àlàyé tẹ́ ṣe pátápátá lèmi àtìyàwó mi gbọ́ ṣùgbọ́n kàyéfì ni gbogbo ẹ̀ pẹ̀lú bẹ́ ṣe ń ṣe àlàyé yìí ẹ̀rù ọlọ́run dẹ̀ ń bà mí. Mm nítorí ah! ẹni tó wẹjú lẹ̀rù ń bà tí n bá ní kò lè yé yín èmi ló yé làyà mi ṣe ń jábẹ ṣe ń sọ ṣùgbọ́n mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín màmá adẹ̀wùn mi kẹ́ má sọ pé mo kéré kẹ́ ṣàlàyé fún wa. màmá gbogbo ohun tí ẹ wá ṣàlàyé fún wa yìí wọ́n pè yín wọ́n sọ fún yín ni àbí ẹ wà ń bẹ̀ gangan tí gbogbo ẹ̀ fi ṣẹlẹ̀ ẹ jẹ́ má bínú. kò hmm. kárí ọmọ mi tó rọ́rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí hàn kó ṣàlàyé rẹ̀ fún mi sóore mi gan tó ń wò ń kalẹ̀ tí mo jókòó yìí mo jẹ́ kan nú àwọn obìnrin tádìgbọ́n kòkó fipá gbẹ́sẹ̀ lẹ́gbà náà lọ. Hmm. sórí ńgbà tí àyíǹda alágbàfọ́ ti kú nù túbú ìtara ń làjọkẹ́ fi sáré wọgbó tó fi rèé fẹ̀jẹ̀ gégùn ó gégùn fún ìrandíran àrìwọ́n kòkò. ọlọ́run pé kankan nù wọn wọn àríṣe mọ́ láyé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn àbí. o ti rí gan-an náà ni. ọlọ́run ọba ah! àṣebi gbogbo ló wà gẹ́gẹ́ bí orin àwọn kan ah! ẹni tó bá níwọ̀ ọlọ́run ò sí lọ́run òpònú ní tọ̀hún ẹni tó bá ní ayé nìkan gangan ló ń gbé òpònú ní tọ̀hún ibi gbogbo ló wà. Mm màmá yẹn ní bó ṣe ṣẹlẹ̀ nìyẹn lẹ sọ fún mi. bó ti rí gan-an ó dáa ìyàwó mi kì í ṣàjọkẹ́ màmá ṣàlàyé fún màmá. màmá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ orúkọ tèmi ń ṣe àjọkẹ́ o kíkẹ́ lọmọ lórúkọ tèmi àti wípé ọmọ òkè tẹ̀dọ̀ ni mi ò ṣọmọ lóyún bí rárá. ọ̀rọ̀ ìmọ̀ mi lójú o. ẹ ẹ ó ṣerú ẹ̀yin lójú náà ló ṣerú èmi náà lójú àmọ́ mo mo rí gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ nítorí pé wọ́n ti pe ọlọ́run fúnra ara ẹ̀ ní orúkọ kan ló bà mí lẹ́rù bí ta ti ń sọ̀rọ̀ yìí wọ́n ní arínúròde olùmọ̀ràn kan lọ́lọ́run èní ni mo gbà bẹ́ẹ̀ ó rínú ó sì ròde ẹ̀yin màmá àjọ kẹta ẹ ló fi àdìgún oníkòkò gégùn pẹ̀lú ẹ̀jẹ̀ gbóná yìí ǹjẹ́ mọ́ ọ̀ọ́kán ibi tí wọ́n tó ti gégùn yẹn gangan gangan hmm. tí ẹ bá mọ̀ màmá ẹ jọ ẹ rà wá kalẹ̀ ẹ gbà wá ẹ mú wa débẹ̀ báyìí gangan ọmọ mi owó gbogbo ẹ̀ kánìkánì abúlé wa yìí ti dìlú àjò ti dé sábà wa yìí. èmi náà yìí wò bẹ́ẹ̀ ẹ lọ́ra ẹ lọ́ra. n ṣeun n ṣeun ó ti dìlú. mo rí bẹ́ẹ̀ ẹ ti yí padà. nàìjíríà rọra o. rọra ọkọ mi o. yes ma ẹ̀rọ rẹ dùn mí. èmi lè gbà ọkọ mi ṣàrọra lórí pápá mi. n gbọ́ wọn kò rọra o. Fọláwíyọ̀ Àdìgún láti èyí ìlọ o tún jẹ́ mọ̀ṣì mọ́ òṣì ò ní mú ẹ mọ́ àmì àṣẹ gbogbo àdáwọlé ẹ máa yọrí sí ẹ láti wákàtí yìí lọ àmì àṣẹ o àrọmọdọ́mọ ẹ ò ní tọrọ jẹ àmì àṣẹ ìwọ náà ò ní tọrọ mu àṣẹ wá o ò ní wà kìsàkẹ́yìn aṣọ mọ́ àmì àṣẹ o àti àrọmọdọ́mọ ẹ náà gbogbo nǹkan tó bá ń dáwọlé láti wákàtí ìlọ àtàrọmọdọ́mọ ẹ sí rere ló máa bọ́ sí àṣẹ wá ìyá ò ní jẹ́ tiẹ̀ mọ́ wàá máa rọ́wọ́ yọ wàá máa mówó nú owó ni lágbára ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn o bó ṣe máa rí nìyẹn lágbára ọlọ́run. sójú ìlà ń tàn mí. Thank ṣòwò ṣèṣe pójú mi ń tàn mí jẹ ọjọ́rọ̀ wa kọ́ ìdí. èmi kì í sọjọ́rọ̀ ẹ̀san lorúkọ mi mo wá láti wá ṣiṣẹ́ tẹ́lẹ́dùn àrùn mi wo mo wá ba ẹ̀san bàbá wò lára ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀san ọmọ wò lára ọmọ ọmọ mo sì tún ń dóore padà fáwọn ọmọ olóore ìbáyìlọ́lá a jẹ́ pé mo fẹ́ yọ̀ǹda Fọlábíyọ́ lẹ̀ fún ọ torí pé wọn náà ló tó gba nǹkan lọ́wọ́ mi ìgbà tàkókò lèmi fi ṣiṣẹ́ pé mo ti sọ fún ọ mo yọ̀ǹda Fọláwíyọ fún ọ a jẹ́ pé ìgbà mi tó gẹ́ pẹ̀lú rẹ nu mo yọ̀ǹda rẹ fún ọ ó dìgbà. ọmọ mi ẹ̀jẹ̀ àrílé àdúrà wa ti gbà. ẹ ṣe pọ́ mọ́. ọlọ́run ọba aláwòrán bí pé kó má jẹ́ kí gbogbo wa ká jìyà ìmọ̀dé ẹ̀ṣẹ̀ tá a mọ̀ mọ̀ dá èyí tá a mọ̀ mọ̀ dá ọlọ́run ọba ọba lékè kó dárí ẹ̀ṣẹ̀ jì wá gbogbo ẹ̀dá yòówù tó bá wá ń jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí láti wákàtí ìlọ àfi ọlá ọlọ́run àfi bí ọlọ́run àfi títóbi ọlọ́run àfi bí ọlọ́run àfi títóbi alukurani àfi bí ọlọ́run àfetí tóbi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àfibọ̀ lọ́kọ́lọ́ mọ́ṣá ìdarí ẹ̀ṣẹ̀ jù wọ́n kó bá wa yọ wọ́n kúrò nínú ìyà kó bá wa yọ wọ́n ewu tó dẹ̀ lọ kò ní padà wá mọ́ kò ní wá sórí tiyín kò ní wá sórí tiyín kò ní wá sórí èmi àtàwọn ẹbí mi náà ọ̀làlá àọ̀là ọ̀làkùnbàtà èèlà àbẹ̀là ìlàlú rẹ̀ sí ẹ̀ṣẹ̀ gan mo sì tún kéyìn kú oríire ẹ̀rí bó ṣe rí báyìí mo kéyìn kú oríire wọ́n ní dókítà ti confam fún yín pé o ti débẹ̀ lágbára ọlọ́run àjẹmọ́nú lọ́ba àlejò ó ṣẹlẹ̀ fún yín àjẹmọ́nú oyún ti ń bá ní dalẹ̀ tó máa dúró síkùn tẹ̀fí máa bímọ nírọ̀wọ́rọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe fún yín ọ̀làkún fàyàkún. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín sá mi ò lè sọ bínú mi ṣe dùn tó ìyàwó mi mm-hmm. inú wa dùn gan. ẹ ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé dókítà ti ó ti tó bí oṣù mélòó tí dókítà tó ti wà mẹ́bàá jù. ìyàwó mi ò ní kùn ní o ó ti doṣù kẹta báyìí. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi. ẹ wo kí n má fa ọ̀rọ̀ lọ títí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni fọláwíyọ thank you so much i really appreciate you mo gbogbo ṣiṣẹ́ ẹ ṣáà máa bínú ẹ jẹ́ ká fún àwọn ẹlẹ fọlọ gẹ́gẹ́ bí afa ṣe sọ two million naira ni ẹ bá mi fún ẹ jọ aláwọ two million naira. ẹ ṣe o sáà sàn ní ká fún ní chẹ́ẹ̀kì two two million naira ah ẹ ṣe ẹ ṣe ti inú àjà ẹ ṣe ti inú àjà madam ọlọ́run sọ ìlànà kan lọ́sọ̀rọ̀ ah, ẹ má sọkún ẹ má sọkún ẹ ṣe okun ẹ má ẹ má kéé. àáfà ẹ ṣe ẹ ṣe ọmọ náà ó rọrùn ó lè rùn mo dá ní dáadáa má jẹ oorun please. ṣé ẹ wá rí i pé onísábàbí lọ́lọ́run ọba. bẹ́ẹ̀ ni látòrí ìkànṣe kan ni bí ọlọ́run ọba lè bá ń ṣe dáadáa fáwọn ẹ̀dá lójú wa ń gbà mí àmọ̀dà bèbè ẹ̀wù bọ́lọ́run ṣe wá mú yín ẹ̀wù bọ́lọ́run ìrìn àjò tọ́lọ́ máa ní ẹ máa bá pàdé láì mọ́ra yín rí. a máa rí yín bá wò really appreciate yín fún ọ̀rọ̀ fún ọlọ́run bá ní ká dúpẹ́ fún ẹ̀jẹ̀ a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Adigun wo ni kòkó ọ̀rọ̀ má ti pèsè jẹ́ o ọ̀rọ̀ ojú ẹ̀ látàn ni tí ó farahàn síta. à ń jọba lójú alájìyà lójú ayé ọ̀rọ̀ yìí ta kókó. ọ̀rọ̀ yìí gba àkíyèsára. àfọwọ́ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi dá sí i o. àdìgún o ní kòkó àdìgún o ní kòkó ọ̀rọ̀ má di sọ inú ẹ̀kú ọ̀rọ̀ má di sọ inú ẹ̀kú ṣẹṣẹ ayé ni tàbí tènìyàn ṣé tènìyàn tàbí tọlọ́run ṣàfọwọ́fà ni tàbájogún bá ọ̀rọ̀ yìí gbà á. kòkó. ọ̀rọ̀ má ti pèsè jẹ́ o eh. ọ̀rọ̀ ojú wà látàní tí ó farahàn síta à ń jọba lójú alájìyà lójú ayé ọ̀rọ̀ yìí ta kókó ọ̀rọ̀ yìí gba àkíyèsára àfọwọ́ ayé ni àbáfọwọ́ fà ni ọ̀rọ̀ yìí rú mi lójú ẹ dákun o ẹ bá mi dá sí i.